ọ̀kà bá ń ka wèrè kéèké kó má fojú di ìjà lọ péjọ bá ń jó wèrè kó má fojú di èrùn torí borí ń bẹ lẹ́yìn kòkòrò ọ̀kà lè forú ara rẹ̀ para ẹ̀. olúwa fún ni olólùfẹ́ tí ń bá ní kalẹ̀ tá a ó jọ gbọ́ ọ̀hún ara wa yàtọ̀ sí alágàbàgebè tí kì í finú hàn nìyàn olúwa yàn fún ni. ọ̀kadà ń ka wẹ́rẹ́ kéèké kó má fojú di ìjà lọ ó bá ń jó wèrè wèrè ó má fojú di èrè orí ń bẹ lẹ́yìn orí bá ń bẹ lẹ́yìn kòkòrò ó lè fòrò ara rẹ̀ para ẹ̀ orí ẹ̀ ní máa gbà bọ̀dẹ̀ kẹlẹ́dà ẹni máa gbà bọ̀dé ìwáyé ẹ̀dá ò sí lọ́wọ́ ẹnì kankan ogun ayé ṣe wù kó gbóná jìrìjìrì tolúwa ni ó borí tolúwa ni ó borí o. ọkà bá ń kàwé rékéké ká lè fọ́ ká lè ṣe ra rẹ̀ bọ́rọ̀ bá ta kókó àdúrà ní bọ́rọ̀ bá sì dùn kó má bàa bàjẹ́ àdúrà ni kò sí ohun tó tóbi tó ju àdúrà lọ bógun ayé bá ga lága jù àdúrà làwọn fi wọ. Eh, ṣùgbọ́n honestly èrò mi máa pọ̀ jù rẹ lọ. irọ́ ni ṣé o mọ̀ pé àwa obìnrin kan bíi wedding parties la máa like àwọn ọ̀rẹ́ mi tó ń bọ̀ from London Canada, America. Mm. Oh my gosh. Kí ni? Wọ́n máa yapa ni. Kí ni? Wo? <laughs> O ti rí ibi tí ọkùnrin ti múra ju obìnrin lọ rí. Wàá honestly wàá rí njọ́ yẹn. <laughs> Àwọn ọ̀rẹ́ mi tó ti ọ ti ń plan bàjẹ́. Irọ́ ni. <laughs> Sincerely. Ah, daddy. Ẹ káàbọ̀ sá. Ẹ lẹ́ sá. Ó um, oh, ṣe fún mi lésì ti hall ti ọba lọ. Ah, ẹ má bínú mo ti sí ilẹ̀. ó ti wà sọ́ọ̀lù. yà déètì wà available. kejì bá mi sọ fún mọ́mí tó bá délé wípé a need láti ríra if possible tomorrow tí ó bá possible lọ́la kó jọ́ tún la. ok sir. nítorí mo rò pé a tún ní meeting kan ṣe o kó tó di pọ́jọ́ wedding day o. mo ti gbọ́ màá jíṣẹ́ fún ọ sir. tó bá jẹ́ pé mi náà fẹ́ kí n wá bá wọn mi ò mind máa lọ bá wọn. ok. and of course. Um, mo fẹ́ rí DPO ní police station mo ní meeting pẹ̀lú ẹ̀ nípa àjọ yẹn láti mọ báwo ni wọ́n máa secure wa. ok ok sir alright. ẹ máa gbádùn ara yín. ẹ ṣe dáàdi. ọlọ́run àmójọ́rò. àmín àdúrà tó máa ń fẹ́ gbọ́ nìyẹn ọlọ́run àmójọ́rò. ìwọ ló mọ̀ ìwọ náà kì í ṣàǹsí ni ẹ ẹ àwọn ọ̀rẹ́ mi ló ti fẹ́ sọ. kí ló ń sọ yìí yankee. London mm. wo wọn tẹ n sọ fún mi wọn ní cottage shirt làwọn máa wọ all through. wọn náà wọn ṣà wà kó wọn bá wà jẹ ráyè. àwọn oṣù àwọn oṣù bọ́ bó sọ fún ọmọ ní bọ̀ pé tó bá dé abapari wedding kò máa expect láti rí mi the next two months. honeymoon how many months. fire. <laughs> náà mọ̀ tá a ti ń bọ̀ rẹwà ẹ̀ bọ̀ ó lé lógún ọdún tó ti kú ò lọ́rẹ̀ẹ́ bí ìgbà tá a jọmọ̀ ìyá ni ṣọ́n pàjọ ṣe kékeré ni. bẹ́ẹ̀ni so kémi wá rí kòtò ńlẹ̀ ńsìn kí n la ojú mi sí bí ìgbà tó yẹ pé mi fúnra mi náà mo fẹ́ kó sí kòtò. òjò pa mi má ṣe pọ̀ ọ̀rẹ́ mi bàbá irọ́ ni o ọ̀rẹ́ ò fẹ́rọ́ ọ̀rẹ́ ò fatán jẹ mú ìwà tí mi bá rí nǹkan tó lè pẹ́ ẹ lára tí n bá sọ fún ẹ ọlọ́run lè fìyà jẹ mi lè tíwọ náà bá dẹ̀ rí nǹkan tó lè pa mí lára tó o bá sọ fún mi ọlọ́run lè dájọ́ yẹn fún ẹ ṣó wá rí ọ̀rọ̀ ọmọ tó ń fẹ́ yẹn mi ò rò pọ̀rọ̀ wà ń bẹ́ẹ̀ o. mo rohun kejì. bẹ́ẹ̀ ni. kí ló ṣe. ọmọ yẹn ń ṣe obìnrin kò ń ṣe irú obìnrin téèyàn lè gbé lé àsìyàwó ó ya wèrè ni ẹ̀jẹ̀ ta sí ẹ lọ́pọlọ ni àdélé hmm, ọlá ọ̀rẹ́ ló jẹ́ o tí o bá ṣe ọlá ọ̀rẹ́ mi ò lè gbà kẹ́nikẹ́ni fi ẹnu dọ̀tí ìyàwó tí mo fẹ́ gbé sílé bẹ́ẹ̀ jọ that is my wife to be má dán wò mọ́ mo fọlọ́n bẹ́ẹ̀ please mú nǹkan mi sọ. Múyìwá tí n bá ń sọ fún ẹ pé mi ń jóná ìwọ ni kí n kérú ẹ̀ wá kejì òun ṣẹni tó máa gbé ilé àti ìyàwó ó máa dójú ti ẹni oníranu ọmọ ni kò séèyàn kọkọ lára ẹ rárá. sílẹ̀ mọ́ jàre. má sọ mọ́ délé ah. <laughs> jẹ́ kí n sọ kínní kan fún ẹ mo fẹ́ kí o mọ̀ yìí pé ọlọ́run kó èmi àti kejì látọ̀run wá ni tàbá rí olórí burúkú ọ̀rẹ́ kan tàbá rí olòṣì ọ̀rẹ́ kan tàbá rí abatẹnijẹ́ ọ̀rẹ́ kan kẹ́ni má ní ọ̀rẹ́ kan tó ní kí èmi àti kejì má fẹ́ra wa <laughs> pẹ̀lú ògo ọlọ́run wọ́n máa gbé ẹni náà sí láàyè ni gbà bẹ́ẹ̀. <laughs> kò dùn mí ìpè tó ṣe ò dùn mí rárá tó bá fẹ́ rí àrídájú ẹni tó fẹ́ ba tiẹ̀ jẹ́ nínú èmi àti kejì màá fi ọlọ́run bá bẹ̀ màá fẹ́ kó tẹ̀lé mi débi kan tó bá di ọ̀túnla. mi ò lọ mi ò lọ sórí irú ọ̀rẹ́ bíi tiẹ̀ mo ò trust ẹ o lè ti lọ set àwọn boys kán mú mi kán nà mí torí pé mo ti sọ̀rọ̀ sí ẹ̀ ń bì báyìí mi ò lọ. lórí ọ̀rọ̀ obìnrin ṣá. mi ò lọ. ò lọ. mi ò lọ. ó dàbí pé nǹkan mi ti fẹ́ wo nǹkan tó wà ń lẹ́sẹ̀. lílé mi ò lọ. ò lọ mú ìwà. bẹ́ẹ̀ni. èmi ọ̀rẹ́ ẹ̀ mà ni ò lọ mú ìwà ò tẹ̀lé mi. Ah! mi ò mọ̀ nǹkan tó gbé mi wá síbí báyìí fún mo dẹ̀ sọ fún ẹ pé mo wà á jókòó síbi látàárọ̀ ní àárín kankan. farabalẹ̀ kí ló ń gbá lára ẹ̀ and la máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ farabalẹ̀ o bá rú ẹ̀ lọ́wọ́ mi rí ni ní sùúrù. Ah. farabalẹ̀ kí n farabalẹ̀ mo ti gbọ́. táwọn bàbá ọpẹ náà bá rí wọn lè pé mi náà léyìn bàbá ẹ̀kú tí kò kò máa lọ bá torí ọlọrun. ìyá kejì mo ti gbọ́ wọ́n ah, ń ṣe nǹkan tó lè tó gbogbo eléyìí ah, mí ìsáàtì ẹ̀ torí gbogbo nǹkan ṣe nítorí alájọbí àwọn ohun tó ń sọ wọ́n mọ̀ pọ̀ léyìn wọ́n mọ̀ pọ̀ léyìn inú wà dọ̀tí àmọ́ jẹ́ ẹnu oníkànlá kí ló dé. ṣe rí màá Eh, business ni mo bá lọ ni mo lọ bá sọ ní hotel mi ò fẹ́ invite ẹ̀ wá sí ilé ẹ̀dẹ̀ mọ́ pé mi ò tí ì ní ọ́fíìsì ah, ah. bó ṣe máa dá. tó ti ń bá dìgbò lù ọ ó sì wọnú ganan ó tún bínú bọ́ta ọwọ́ wèrè ni ó tó bá ṣe wà tí yẹ máa parí irọ́ tó bá wù ọ tó bá déwájú mi sòótọ́ ni o torí ọ̀rọ̀ mi wájú rẹ̀ dàbí ọ̀rọ̀ lọ́ọ̀yà àtẹlẹ́jọ́ ni tó bẹ́ẹ̀ parọ́ fún mi ò ń lo ẹ̀wọ̀n nu dẹ̀dẹ̀rìn lásán lásán ṣé ọkùnrin tó ti ẹ̀fẹ́ fi ọ ẹ pé mo ti kọ́kọ́ rí mo ti rò pé ọmọ ẹni ọ̀bájọ́ ni ìbáyọ̀ ilé ìdọ́fẹ́ fẹ́ pẹ́lẹ́ ọlá lọ́fẹ́ bọ́ sí àti dídìn ara rẹ̀ àti fúnra rẹ̀ ló pẹ̀lú ara rẹ̀ bọ́ ta báyìí èèyàn fẹ́ fi ọ̀dọ́ fẹ́ fi ọ̀fẹ́ private ọ̀sọ̀rọ̀ rẹ̀ di kábúkábú wọn lọ tẹ́lẹ̀ dè wọ́n ló tẹ́ẹ̀lì. ọ̀nkù mi lè parọ́ fi mú lè ṣépè sí i. ọgbọ́n sọ́ni sọ́ni pé irọ́ ti dùn mọ́ lẹ́nu ahọ́n ẹ̀ ti yí ó ti mọ ọ̀rọ̀ pa ọmọ tá a bá ń bá wí tí ń warun kì ó sì náà ti parun nǹkan lọ́mọ jẹ́ ọ parun wo òpònú lásán lásán yìí tó ti ráyè lóde òwú ìyàgbọ́n lọ́mọ ọ̀ràn tó yẹ pé gbogbo èdè ọ̀dọ́ pẹ̀lú ọmọ ẹ ló pin sí ó ń lè ṣe pè sí gbogbo ohun tó bìnrin tó bá ti ya ó rìn kùnrin láyé gbogbo tí wọ́n wílò ó ti pin ọmọ rẹ. èmi àbíkẹ́ èmi ikú máa bọ̀ lájẹ́ o tẹ́pọ̀ ọkọ mi wà láyé ni àwọn náà sọ fún mi pé mi ìrìn gbogbo gbogbo orin rárá mi kì í ṣe. kíni kíni bẹ́ẹ̀ gbogbo ẹnu ẹ sọ́hún tó o bá parọ́ parọ́ wájú ọmọ ẹni o lè parọ́ wájú tèmi ṣé ìwé ẹsẹ̀ kọ́ lọ́ọ́ fẹsẹ̀ lé ah, ah. ṣé ìdìbò fẹ́ káàbùkù ṣèṣe pọ̀ fẹ́ gbórí burúkú ọ̀rọ̀ lẹ́nu mi sọ̀rọ̀ rántí ìgbà tí wọn náà ń ṣe sisi náà gbogbo ti bẹ̀rẹ̀ dáadáa rẹ̀ sọ̀rọ̀ rántí ìjọ táwọn seventeen gbé ọ̀n promo. àbí sápà ẹ̀ ń bẹ lọ́ọ̀ mi tẹ́lẹ̀ ìjà rẹ kọ́ ọmọ lọ́gbè ṣéjẹ́ kọ́ ọmọ lọ́gbè aláìní ronú ọ̀dàgbà tó báyìí ó tún á bẹ̀rẹ̀ sí lọ́rùn orí káàkiri ó sì dáadáa àgbàlódé ṣé o ti rò pọ̀ ń jayé lójú ara ẹni bó lọ́mọ ẹ̀ ọkọ ẹkú tá ẹkọ amúgbò rẹ òkè bọjú ojogún kàn. ojogún mi jọ torí oníbànúbà lọ. ọjọ́ ara ẹni ọbẹ̀ náà lòdì ọmọdé mélòó ni ọ kára ọmọ mi bá kọ tí ẹ má jẹ́ kí lose bọ̀bọ̀ yẹn jọ. ngbà tó mà kọ́ fẹ́ lose yẹ sọ yọ ọmọ rìnrìn òsì tó ní káàkiri. a ní bísínẹ́sì ni mo lè wo ogun. obi sọ ma ní sọ̀rọ̀ kọ gbára yé mi dáadáa gbogbo ngbà tó máa kiri kẹ ọ̀dọ̀ àwọn mẹkáníìkì eléyìí oh, ojú rẹ̀ tó lójú ẹ̀ tó kó ni sọ ma dára lọ sí nǹkan kí bá tèmi lọ. ó jẹ́ má bínú bọ́ mi ò ṣe gbogbo tẹ́lẹ̀ mo ṣe yìí. o ṣe o ṣe o ṣe tí ì bá ti pé ọlọ́run ọlọ́run jẹ́ sùn lórí ọ̀rọ̀ rẹ ọyọ ìnáwó látọ̀run kọ́ kọ́ kó lẹ́nu. bẹ́ẹ̀ mi tẹ́ ṣe báyìí inú mi dùn torí ọ̀rọ̀ àgbà ni ọ̀rọ̀ táwa sọ yìí mo fẹ́ kí bá fi egun òtòlótò ìyàwó yín ló dé ló sọ ló ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún mi mo dẹ̀ bá wí kódà mi ò lè sọ fún bàbá ẹ̀ torí kò ṣe tó yẹ kí o tẹ̀lé mi jáde láti sọ fún bàbá ẹ̀ o mo ṣe lọ bá ẹ̀gbọ́n mi àbá ti débi láti àárọ̀ ilé òun mo jí lọ pé kọ́ńdé kan bá mi bẹ̀yìn kẹjọ nítorí ọlọ́run kẹsàánú. ẹ ṣe rí i ní tèmi tiẹ̀ wo ni pé ńgbọ́ lọ́n lọ́rọ̀ oníyanjú ló ní pé ruyin la bá torí ṣe mọ̀ tọ́mi ké bá ń gégi nígbó àgbàlagbà ní mọ̀mọ́ ibi tí ó wò sí kò gbọ́dọ̀ jẹ́ irú míì wá tó jẹ́ ọkọ̀ mọ́ wa la bá ọ̀tọ̀ ni inú ẹ̀jẹ̀ lè máa tún rú lọ́wọ́ àmọ́ ńgbọ́ lọ́n ti ní pé ọ̀rọ̀ yóò níyanjú láti bá yẹn dákun gbogbo ọ̀nà dẹ́ bàbá bú ọ̀rọ̀ ìgbà ẹ̀bà nígbà tí kejì ọmọ yín délé ó ṣàlàyé ó jíṣẹ́ fún yín tó ṣẹlẹ̀ gangan. gbogbo ẹ̀ lọ ṣàlàyé fún wa àbí. ó ṣàlàyé ó náà ran àwọn lọ sọ̀rọ̀ business ló tẹ̀ mo ló jẹ́ pé ó tẹ̀lé tí máa sọ̀rọ̀ business wàá dé mọ́ wá sílé ẹ wá sí tẹ́ máa sọ. So èmi tiẹ̀ ṣàlàyé fún un abẹ́ẹ̀bọ́ àná mi wọ́n ní pé a tiẹ̀ gbọ́ pé ọmọ táyé bí láyé pọ̀n ọ̀pọ̀lọpọ̀ kíní bísínẹ́sì yẹn ń ṣe láyé òde nìyẹn hòtẹ́ẹ̀lì wọn ti bára wọn sọ àmọ́ ọbẹ̀ tí baálé lè bá jẹ ìyáálé lè e ṣe ọkọ tí ọ̀fẹ́ wọn lọ́ máa ṣe ìmọ̀ràn bísínẹ́sì lọ́tẹ́ẹ̀lì nu kó sì má ṣe bẹ́ẹ̀ mọ́. ó sọ wípé bísínẹ́sì lòun lọ ṣe lọ́tẹ́ẹ̀lì. bẹ́ẹ̀ ló sọ. ó dẹ̀ jẹ́ kó yé yín pé ọkọ òun fúnra ẹ̀ ló fojú ara ẹ̀ rí kì í ṣe pé wọ́n á sọ fún. ọlọ́kàn lórí òun. ó dẹ̀ sọ bó ṣe rí o. ó sọ bó ṣe rí. ẹ ojú òní tí tí ń ràn dá òun alábọ̀là káyè yan síbẹ̀ sọ̀rọ̀ ló ti ń sọ níwájú bàbá ọkọ ọmọ rẹ bẹ́ẹ̀ kọ́ àmọ́ ń bọ́ lọ́nà ọ̀rọ̀ níyànjú na náà fi ọgbọ́n àgbàlagbà sí nìyí. ọgbọ́n sọkúsọ tí o ti rí ní ẹsẹ̀ àná rẹ bó ọrọ ti níyànjú nù kò sí wàhálà kankan ya àyà àríru wa yóò lòun ò réyàn ńgbà tí ọ̀ máa bó ti ẹ̀mí sí gidi kí ni pè ń sèwọ̀n. ẹ dákun. wà ń kalẹ̀ ni. báyìí pé obìnrin làwọn ọkùnrin lẹ́yìn ó yẹ kí làákà ń tiwọn lọ. nígbà tí mo ti jáde lọ bẹ́yìn àyè ti wà fún yín láti bọ́ tànú lémi ní àmọ́ àwa lè sọ o bóyá ẹ̀ ń gbádùn split ac ti àtọ̀sílétẹ̀ ẹ̀ nírú ẹ̀ nílé ọ̀dọ̀ yín ẹ lè jókòó ẹ relax ẹ relax ẹ tí ac yẹn ò bá tó yín ẹ tún tan fáànù sí àmọ́ nígbàkigbà tó bá yá yín ẹ jáde lọ torí mi àfihàn lẹ̀ alọ́run kúkú ṣe ṣé mo pé mi kọ́ lọ́kọ́ ìyàwó mú ìwá ni ẹ̀ bá a but wọ́n ní tí mo fẹ́ fún yín rè ẹ má wàá mú ìwà wá sínú ilé tèmi o tẹ̀yìn àti mú ìwà bá pàdé níta ẹ bá sọ̀rọ̀ kó gbàyàwó ẹ padà tó bá jọ́ máa lè àgbọ̀rọ̀ sí i lẹ́nu. ó dàbọ̀ mo ń jáde lọ. ẹ̀gbọ́n ẹ̀ wò ó pé àbídìdìrín náà tí ó lè fi sọ̀rọ̀ sí mi ni tí ẹ bá ti ń tó dé tó ní wọ́n rí o tí ọkùnrin yẹn bó ti á rí i tó lè pàdé mi tí ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ bá kọ́ ìdí ẹ̀ bàjẹ́. ìwọ Tinúkẹ́. ìgbà wo ló dẹ́kun àti pé kí ló mú ẹ kó lù yín. Múyìwá Múyìwá ṣé wà ló wù yẹ ṣá. ó rí pé omi lè yàn ìwọ Múyìwá ó fún mi lóyún wá sá lọ. àtinúkẹ́ ọ̀rọ̀ oyún ló sọ báyìí oyún yìí ò ń ṣe nǹkan tá a lè filẹ̀ ń whatsapp níbí báyìí ni ló ní kọ́pà ń gbà owó yìí lè tó wa tọ́jú ọmọ dèpòdèpò àwa seven thousand five hundred láláwì àtinúkẹ́ mo fọlọ́run bá bẹ̀ wò jẹ́ ká ṣe oyún yìí tá a bá ṣe lágbára ọlọ́run ní time tá a bá ti rẹ́dì ẹ ọlọ́run á fún wa mi ń fọlọ́run bá bẹ̀ tinúkẹ́ jọ. mi wa. mi ìwà èmi ò lè ṣẹ́yún o mi ì tiẹ̀ lè ṣẹ́yún kankan ni wọ́n ní oyún ṣíṣe ọ̀bárawọ̀ mi mu wọ́n lè ti bá ṣẹ́yún pé máa kú ni èmi ò dẹ̀ tí ì ṣetán láti kú o. àwọn olóńsọ̀sọ̀kú sọ fún ẹ gan-an oyún ṣíṣe ò bára wẹ̀ mu sórí gbogbo àwọn tó ń sọ ọdún nǹkan bẹ́ẹ̀ yẹn wọn ò lọ sọ́dọ̀ expert ni ọ̀dọ̀ expert ni màá gbé ẹ lọ nǹkan kan ò ní ṣe you are my wife to be mi ò lè afọ́ kí nǹkan kan ṣe ẹ̀ náà wá láti get rid of this one máa ṣe anything láti jẹ́ kó lọ sọ́dọ̀ right person nǹkan kan ò ní ṣe ẹ́ jọ torí ọlọ́run àtinúkẹ́ má jẹ́ ká febi para wa láti kékeré jọ please baby jọ torí ọlọ́run please. okay. Mm-hmm. Máa Thank you, baby. <laughs> I love you. <laughs> But under one condition. Kí ló ṣẹlẹ̀? Kí ni condition náà? Máa wá síbí báyìí pẹ̀lú òbí mi. Ń dẹ̀ fẹ́ kó ṣàlàyé fún wọn pé lóòótọ́ ìwọ mo lóyún fún un. O ò dẹ̀ tí ì ṣetán. Púpọ̀ ló dẹ̀ sọ pé kí n lọ ṣẹ́yún. Nǹkan tó wá dẹ̀ sọ, wọ́n sọ pé wà ó. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Irú ọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu yìí Tinúkẹ́? ṣáwọn òbí ẹ wà ń bíbá ìgbà tá a ṣe ni wàá mú bí ẹ wá pé kò máa ó mo ní kò ṣẹ́yìn. ìgbà tó rò dẹ̀ sí rí báyìí kí ló máa ṣe. that's no problem mo wá máa ṣàlàyé fún wọn ẹ mú sọ pé dádì àti mọ́mì náà wọn ò ní fẹ́ kíyà jẹ àákọ sọ pé kó máa fàdúrà ràn wá lọ́wọ́ pé kí léyìí kó successful bá ṣe fẹ́ ṣe kí mi dẹ̀ wá successfully <laughs> you understand mú wọn wá ṣe ti lọ i love you wọ́n ní máa fẹ́ mo promise ẹ i love you too ṣe gan. àbí kí n tọ́ ọ̀pọ̀ ẹ̀ rẹ̀ ṣé kí n tọ́ ọ̀pọ̀ ẹ̀ rẹ̀. <laughs> àǹtí rí sí ẹ̀ka sùn. àǹtí tí ní kẹ ẹ̀ka sùn ní ìjọ mẹ́ta. àǹtí tí ní kẹ bọ̀dá mi ìwọ ọmọ sílẹ̀. ẹ jọ ṣó dágbére ibi tó ń lọ fún un. wọ́n ti padà sékòó wọ́n láwọn ti ṣàfùtàn so wọ́n dẹ̀ ti lọ sékòó. èkó. mo ṣì rí ìjẹta kò dé sọ fún mi pé òun lọ sékòó. ẹ ṣiṣẹ́ iṣu ọ̀ṣà. wọ́n ti padà sékòó nìyẹn. àwọn irú ẹ̀ ń kọ́ gbogbo ẹ̀ pátápátá ló ti park ìgbà tí wọ́n lọ lánàá. mo dára. ẹ bó ṣe fira rẹ fún lójó ó ṣe bẹ́ẹ̀ fún ọ. kí ló kù tó ṣe ẹni tó ń fẹ́ ò sọ fún ọ pé òun ń lọ èkó. ẹ ìwọ lọ gbéra rẹ níyàwó sàrà wàá bá a bó ṣe pera rẹ ń ló ṣe sí ọ kí ló kù tá a ṣe báyìí. tí ọmọ ní èkó ni. mi mú mi débẹ̀ rí. ẹ ẹ ọmọ lé àwọn òbí ẹni tó fún ọ lóyún. orí mi o ìwọ tí ẹran nílé ìwé ṣé mo fọwọ́ ṣòfò nu. Ah, ọmọ ẹni ìbájọ ni àbáyọ ah, orí mi o tó o sì mọ irú iṣẹ́ tí ń ṣe tí ń fi rán ọ nílé ìwé sọmọ nìwọ yìí èmi ò wá máa bọ́ oyún n ó máa bọ́ ọ ìwọ́dọ́ mọ́ pàwù bí ọ̀sán bọ́ ọlọ́run irú ìyá àti ìyàdéyàwó lélẹ́yìí o. ẹ kí ló wá kù ṣe báyìí ṣáà mo wòran ni wo bó ti ń wò mí wo bó ti ń wò mí. má bínú lè rí ọ̀rọ̀ níwọ̀ tí mo rò pé bọ́ bá dé séèjì kan èmi ó bẹ̀rẹ̀ sí jẹun wọ́ wò mí inú rẹ̀ ń bí mi orú rẹ̀ sì mú mi. Ah. Ah. tí n bá gbé ọ nípa níbi tó dúró sí un. má bínú sí i Tinúkẹ́ wo ẹrù ló bà mí wọ́n rántí bó ṣe ṣàlàyé fún mi bí bàbá ẹ̀ àti ìyá ẹ̀ ṣe burú tó wàá lòun kó wọn bọ̀ wá bá mi. Oh, ẹ̀rù ló bà ẹ́ mú yìí wá ó dẹ̀ mẹ́pọ̀ fún mi lóyún ó wá sá lọ ó rẹ̀ dágbére fún mi. Ah! àti pé báyìí èmi àti ọmọ kó máa doyún ṣó rántí. ìgbà tó dé wàá doyún kọ́ ìgbà tó doyún kọ́ wá jẹ́ kí yà jẹ mí mú ìwà ìwọ wá jẹ́ kí yà jẹ mí ó jẹ́ kí yà jẹ mí pẹ̀lú oyún má sọ kí má bínú má sọ kí má bínú èmi fúnra mi mo dátọ oyún mo dátọ ọmọ ọpẹ́lọpẹ́ Ọlọ́run ṣé wà ló wuyẹ ṣáàbù ìwà. ṣé pé o ṣe ń yẹn tí n kí o ṣe ọmọ mi dà. ọmọ náà dà. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí inú òfin inú ọ̀la lọmọ pàǹdọ̀rọ̀ ń dàgbà sí oyún àná rèé ọmọ mi rèé. Pẹ̀lú mi, that's what I do. sínkẹ́ má bínú sí mi torí ọlọ́run má bínú. ó ṣe mí ó ṣe lẹ́dà mi. wo jẹ́ ká kó mi báyìí jẹ́ ká máa lọ ilé ká lọ sọ everything jọ torí ọlọ́run let's go follow me to make it tẹ̀lé mi. kí ló dé pẹ̀lú. alájá ká sọ ajá ẹ̀ mọ́lẹ̀. Eh, yes agreed um, ìwà àti mú ìwà ẹ padà ríra yín ẹ kàn kíra yín gírì ṣá ẹ múra yín wálé <laughs> eh, yes eh, inú mi dùn sí lóòótọ́ ni pé ẹ ti ń fẹ́ra yín rí but ṣé o rò pé ó need láti lọ yọjú sí àwọn pẹrẹntì ká wá formalize ìgbéyàwó ẹ̀yin méjèèjì because bó ṣe yẹ kó rí nìyẹn bó tilẹ̀ jẹ́ pé ẹ ti bímọ fúnra yín ní ìgbà ìwé tí à ń rò pé ó rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o but nísìnyí tí ọkùnrin mi náà ti bá pé ọmọ mi ti rí yàwó so mo ń láti lọ yọjú sáwọn òbí ẹ ìhun tó mú mi pè é nìyẹn and uh, of course àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí ọlọ́run bá ń ṣe rere ńgbà míì àwọn ẹ̀dá rò pé ibi ló ń ṣe mú ìwà fi ojú tó yẹ kó fi ríran lẹ̀ ó fi ń tẹ̀lẹ̀ ó fọ̀nà lẹ̀ ó ń wọgbó lọ nígbà tí wọ́n ti ṣerú eléyìí tó ti mọ̀ pé o ti nírú ẹni báyìí tó ti bímọ kí ló dé tẹ̀yìn ọmọ ọ̀sìn tẹ máa ń gbé gbogbo ẹ̀ sáfáwa òbí yín ṣe tó bá sọ fún aṣàmápá ẹ ni à nípa ẹ ìwọ náà wòran òfèlè ilẹ̀ olóńfẹ́ ọmọ níjọ́ tọmọ yẹn ti wọlé wá kàn jẹ́ pé wọ́n ń gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ ni. <laughs> ìwọ náà wẹni tó dúró tiẹ̀ ẹ fi tara yín abẹ́ fi tara yín ẹ yẹra yín àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ohun tí mo ṣe pé ẹni yẹn ìjọ wo ni o máa dá fún mi tá a máa lọ kí àwọn òbí ẹ. dadi anytime tẹ bá ti sọ ni tẹ bá ní ó yá ń sìn déédéé ni. you see sórí ká bíyàn ká kọyàn ó yàtọ̀ sí kéèyàn tún ra ẹ̀kọ́ ó rí pé léyìí ọmọ tó gbẹ̀kọ́ ni tó tún tún ra ẹ̀kọ́ ìwọ náà gbọ́n tó wí. ẹ kò dàbí àwọn tí ẹ máa tí ẹ bá máa fẹ́ yàwó ẹ máa fojú lẹ̀ ó ti bọ́ àbó dáhùn sórí ń jọ tó ti kọ́kọ́ gbé ọmọ tìbí yẹn wálé ni mo ti wò pé ah ọmọ ṣe wá dúdú báyìí dúdú ẹ̀gàn ò balance àmọ́ wọn ìgbọ́ bẹ́ẹ̀ lẹ́nu àmọ́ ìgbàlagbà. dadi dadi ẹ support ẹ. no no no ìwọ náà wò kọ́ lọ ọmọ tó fẹ́ yìí ó rí i pé gbogbo ẹ rẹ́gí ló ṣe anyway enjoy yourself ẹ máa gbádùn so tí n bá dé lálẹ́ àwa àmọ̀jọ́ ta máa lọ kí wọn. yes sir ẹ ṣé sir ẹ ṣé má dáadáa dìbò àwọn náà support ẹ gbà. mú ìwà mú ìwà ah ọ̀gá ìyá ṣàdé ọ̀rẹ́ ẹ̀ <laughs> ó pàlù fún ẹ. wá <laughs> ń wo gẹ́ẹ̀ tó wò mí ní rẹ́sítọ́ràn bẹ́ẹ̀ ń jọ yẹn. mi ní wo kí ló ń wo ẹ̀ fún. Ah, ah. máa ń jowú jù. Ah, mi ní jowú mi ní jowú wọn ní lànà ni <laughs> wọn náà wọ pé mi fọ̀rọ̀ ẹ ṣeré náà. no one is gonna take me away from you. oh yes darling that's a hmm. promise. yeah. ta ni ẹ kó wọlé àtìlẹkùn. kejì ah. Kg. kí ló wá dé bíbá àti pé báwo ló ṣe mọ bíbá nǹkan tó wà important ni pé mo ti rí ẹ mo lè ibi tó ń gbé ẹ mo fẹ́ rí ẹ mi. fẹ́ bá mi sọ̀rọ̀. mẹ́tò ń wùwà báyìí ṣàgbégbè tara ni. 起来，听着歌，唱着歌，这一瓶才够的分手。Hey. ṣé kò fẹ́ excuse ẹ tẹ́lẹ̀. Ah, kí ló pọ̀ ẹ́. mú but mo ni ní kẹ́ now. You're very stupid. Níbo lo Pauline Popo? Don't don't ever talk to my wife like that. Ah! Orí ẹ̀ ò pé. Tiẹ̀ náà ò pé. Ó yà wèrè ni. Ìwọ ń sọ̀rọ̀ lẹ́nu ẹ̀. So wọ́n is sọ fún mi pé oníyàwó kan bí kan rà ẹ́. Báwo mo ṣe Damn it all now. Oh, feel lóhùn náà. take permission lọ́ mi kó tó gbé idiot kankan wọnú ilé. Ah. Ta ni It's okay mo kàn ní mẹ́sàgì kan fún ẹ ni. mo ń gbọ́. wo mi dáadáa hmm. kọkùnrin tàtàn rìn hmm. kóbìnrin tàtàn rìn hmm. káwá wo ẹni tó lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. what's the meaning of that. wàá bá mi bẹ̀. ṣùgbọ́n ṣé torí wèrè yìí ló ṣe ló ṣe ṣe lápọ̀ sí mi àbí. láyé máa sọ orú ẹ̀ mọ̀. orí ẹ̀ ò pé tí làwọn ẹgbẹ́ ẹ̀ ń fọ́. sori. kí ló ń ṣẹlẹ̀ mí báyìí. Ah. hey hey bí wọ́n ti rí pọ̀ ní pọ̀pọ̀ <laughs> kí ló kọ́ ẹnu kan tá a sọ ẹ́ eh, eh. eh? o fẹ́ forí kò rà á ẹni mi kì í ṣe tout mi kì í jà mo kàn ní kí wá fòun lẹ̀ fún ẹ ni sórí ẹ̀yin méjèèjì ẹ̀yin newsers méjèèjì tí bá máa fi ṣetán pẹ̀lú yé mm-hmm. ah will you shut your mouth. Ah! ẹ ya wèrè ni láti bọ́ síbo ẹ láyàláyà ìwọ́nú ilé mi ẹ wá bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ kí ló ṣọwọ́ aṣẹ́wó iná what are you doing in my house. ìyá ẹ̀ làṣẹ́wó bàbá ẹ̀ làṣẹ́wó bàbá ẹ̀ làṣẹ́wó ó ya wèrè ni in my own house You insult wo lélẹ̀. Please get out of my house. Eh? Kini, decoration? Ìwọ tó fi tó lé. Ìyá ẹ̀ ni decoration. Ah! O kú ọ̀rọ̀ ajé. Wà á máa máa dín náà mú ni ẹ̀yin méjèèjì. Ah! Bọ́lá ti rí ẹ. Ìwọ tó fi ṣe decoration sílé. Ó fẹ́ kun ẹ̀ náà. Gbẹ́ndé oṣù tó jọ tá ní wèrè tuntun. Ìbọn sí jáwọ́tẹ̀ ló kù lọ́rùn. Mú ìwà, mo fi ọlọ́ọ̀ bá bẹ̀ get àwọn idiot wẹ̀ kọjá nípa ìmọ̀lẹ́. Eh, eh, no no no no máa jáde máa jáde right. Ah! But ìpadàbọ̀ mi máa terrible. Ó tó Oh. mo lóò tó bẹ́ẹ̀. ọ̀jẹ̀ oh, wo oh. ṣe ń gbọ̀n ọkọ ìyàwó wo arìndín. já ìlọdẹ ìyàwó rẹ. ibi ìgè. ẹ jáde jọ ẹ kọ́ sí ah. jáde yà ṣe òtítì. tó fọ́ mi wọ́n ti fọ́ sọ́bẹ̀ fún ẹ. ìjẹ́ àwọn ọmọ ṣe ń pẹ́ jébìkì arìndín. ẹ jébìkì jébìkì má bàa ẹ ẹ ó ṣe ń gbọ̀n ọ̀jẹ̀ ẹ ó ti sẹ̀kọ́ fún ẹ kò ní ṣàtẹ̀ ẹ ní sórí rẹ̀ ẹ̀yin lórí burúkú. Múyìwá mú ìwà kí ni gbogbo ìṣìná kí ni mímí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mú ìwà ṣọ́ ara ẹ o ṣọ́ ara ẹ gidigidi gan ni o gbò tí n bá ń sọ̀rọ̀ tí n bá ń sọ̀rọ̀ mi kì í ṣọ̀dẹ̀ o má fi nǹkan burúkú lọ mi o. ok jọ fílẹ̀ yá ẹ. ẹ sọ pé rí mi lénìí ọ̀rọ̀ kan màá ló fẹ́ ṣe bí ọ̀rọ̀ ni mo bá ní kí n sátàn yìí wá. torí wọ́n sọ pé tí ewúrẹ́ tó bá sádi ọgbà ọgbà máa ń gbà ni mo dẹ̀ mọ̀ pé mo ní yín lẹ́yìn gẹ́gẹ́ bí iṣan ọ̀run ni ni mo ní kí n sádi yín o ìyà kan ló jẹ mí o àmọ́ indirectly ló jẹ mí o ọ̀rẹ́ mi yìí gangan òun nìyà yìí jẹ wọ́n fẹ́ kẹ́ gbà wá kẹ́ gbà wá lágbàtàn nítorí èmi àti kejì tó jókòó yìí ọjọ́ ti kẹta ti ń bára wa bọ̀ ó dàbí sọ̀rùn sí mi ni èèyàn tó dẹ̀ dáa ni ọmọ tó dáa ni kejì ẹ jọ nítorí ọlọ́run ẹ bá mi gba kejì làgbà kan wèrè kan bọ̀bọ̀ kan from nowhere kan tó ti ṣoore fún ló fẹ́ sọ pé ti tòun ó fẹ́ à wọ́n á sọ fún kejì ó gbọ́ wájú wẹ̀yìn ó nù lẹ́yìn ọ̀ ló bá wá sọ́dọ̀ mi lórí ṣàléwà ìwọ nìkan ni mo ní ṣàánú ni má jẹ́ kí àkọ́ mi ní ó ti tó èmi gangan kọ́ o èmi yìí gangan kọ́ màá wá mú ẹ lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n máa bá a kọ̀yà yìí nítorí èèyàn báyìí ló wà ní ẹ̀yìn òrò tí òrò fi ń ké èmi kọ́ o ni mo ṣe mú wá síbí báyìí mo dẹ̀ mọ̀ pé ẹ̀jẹ̀ dójú tì mí mo mọ̀ yẹn ẹ jù nítorí Ọlọ́run. ó mà láyà o kàn dídí múyàn wọlé láì sọ fún wa tẹ́lẹ̀ a máa wí tán oníkàgbà òótọ́ ẹgbẹ́ àkọ̀yà ní wàwáìtì ó lẹ́tọ̀ọ́ láti múyàn wọlé láì sọ fún wa tẹ́lẹ̀ àti wípé ẹni tó mú wá sínú àárín wa yìí kì í ṣọmọ ẹgbẹ́ wa ìwọ la mọ̀ sọmọ ẹgbẹ́ wa báwo ló ṣe mọ̀ pé ẹni yóò ní gbẹ̀bọ̀dì fún wa. Eh, ọlọ́run ò ní jẹ́ eh, igbó kejì ìwọ fẹ́ gbẹ̀bọ̀dì àkójẹ́ ah, ṣerú ẹ̀ in fact ẹ bá mọ̀ létà ẹ máa ọmọ tó dáa ni ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. it's okay it's okay it's okay a máa gbà á máa gbà á ìdí tá a dẹ̀ fi máa fi gbà á ni wípé ṣe mọ̀ pé nínú ẹgbẹ́ wa yìí a kì í láì kíyà jẹ obìnrin ẹgbẹ́ wa rárá tọ̀ so ìdí nìyẹn tá a fi máa gbà á a máa gbà á hmm. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé wàá mú datas bọ̀bọ̀ yẹn wá bá a ṣe máa rí àti bá a ṣe máa mọ̀ ìyá yìí ò lè jẹ́ ẹ̀ tó ti sá di wá yẹn kó fọkàn ara ẹ balẹ̀. ẹ má ṣe o mo ti sọ fún ẹ lè gbàgbọ́dẹ̀ fún yín yàn. àkóónù ti ẹ̀ lè jẹ́ oṣù ọ̀rẹ́ wá láti kékeré mọ̀ wá. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ tó bá tẹ́kìtì bọ̀bọ̀ yìí ni ìjà wa. ṣe tó ń ṣe wẹ̀ tó mú jẹ. Ah, ibi tí mo ti ẹ̀ lẹ́yìn sí mo sọ pé má fún yàrá mi sọ fún ẹ̀ka tó wà. sí ọkùnrin náà. Oh, hello ọgá ẹ̀ kọ́. Eh, àwọn ọ̀nà ọ̀nà mi wá sí ìwà anyway sori gbogbo yẹn kò bẹ́ẹ̀ mi o ìgbà wo gan-an lẹ máa carry out operation yẹn náà. Eh, ọwọ́ ọ̀gá mi lẹ́bírẹ̀tì ń wà sórí mo fẹ́ kẹ́ ètè bá wa carry out operation yẹn ní kíákíá torí pé no room for mistake kò sí àyè fún àṣìṣe ṣó ti gbọ́. ẹ má wọlé ma. good day. hey girls mo really appreciate gbogbo effort yín lé mi lórí o mo dúpẹ́ pé ẹ wà ń bẹ̀ fún mi mo dúpẹ́ pé ẹ fẹ́ kí àì jẹ mi gbé mo ṣẹ̀ṣẹ̀ gbà wípé ajá tó lẹ́ni lẹ́yìn ló ń pa ọ̀bọ mo ní mo ṣe lè díò pẹ̀lú ìdí ọ̀tí yẹn

tún wá di gbà wo báyìí. títí oṣù tó ń bọ̀ màmá yọjú sí yín. Uh-uh. oṣù tó ń bọ̀ ti pẹ́ jù. o ṣàmọ̀ pé oníṣòwò nílé alájàpá ni mí màmá travel káàkiri tọkọ ẹ bá sátidé sọ fún pé kó yọjú sí mi. mo ti gbọ́ mọ̀ tàwa dẹ̀ ń padà bọ̀ next time nǹkan tẹ bá rà fún mi ẹ bá mu dání o. ẹ ṣeun yá mi ó wọ́n. me? Eh, yes, sir. okay. it's okay. Hey. Mm? Hey. Now. O máa tó ṣẹlẹ̀. Now. Àwa corporate wàá ṣe bí èèyàn gidi. Àforí bẹ́ẹ̀ o. Wàá dìde. Ó yá. Ó yá dàgbàsókè dàgbàsókè. sórí àwa láti ṣe ẹ́ níjàmbá ìyẹn tí o bá ti cooperate pẹ̀lú wa ni o o ti gbọ́. now àjọ ń lọ báyìí o máa tẹ̀lé wa sórí bó ṣe ń tẹ̀lé wa yẹn máa ṣe bí ẹni pé ẹni tí ń ṣẹlẹ̀ tó bá lọ ṣe bí ọ̀ka ajẹmọ́ ẹ. lọ́wọ́ kan tí ó pẹ́. o ti gbọ́. bẹ́ẹ̀ni sà. let's go. mo ti gbọ́ sà. má wọlé bẹ́ẹ̀ kó rọra o ti gbọ́ ọ̀tọ̀ sọ fún ẹ má bu lórí ẹ̀ dànù. ó yà máa rẹ́rìn. <laughs> ẹ̀rí ẹ̀ ti le jù. Hello, Tinuke. <laughs> Ìwọ bìlí ipò wise. <clears throat> O gbọ́n lójú ara ẹ, àbí? Ìwọ gba ọkọ ọlọ́kọ. Nǹkan tiẹ̀ ò tó ẹ. Ò ń fẹjú mọ́ nǹkan oníǹkan. Àbí bẹ́ẹ̀ kọ́? Olójú kòkòrò ni ẹ́. Olè dẹ̀ ni ẹ́. gbọ́kọ lọ́kọ rí bẹ́ẹ̀ ni mi ìfẹ́ ọkọ lọ́kọ mú ìwà tèmi tí mo ti bímọ fún ní kùtù òwúrọ̀ mi ni mo fẹ́ bóyá ẹ̀dẹ̀ ṣe mistake ni o bí Àtinúkẹ́ tèmi kọ̀ lẹ́ fẹ́ mú. a ṣe kí ni àwa ṣe mistake àbí <laughs> àwa ṣe mistake tó bá ti blú ẹsẹ̀ àbí. Ah, ẹ jọ ah, ẹ jọ. a ṣe mistake. Eh, eh, ah. ẹ eh, ẹ ṣe èmi kankan ojú àrùn jẹ ti wá fọ́ lọ́wọ́ yìí. kò yí ẹ báwa la ṣe mistake bóyá wọ ni mo ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ o mo ì rárá sórí tí time tí màá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ màá jẹ mú ẹ Adamu do. lọ síbò. dèmó tàbá sọ́nù bá wà lẹ́yìn. kai ọ̀gá a ṣiṣẹ́ mọ́. farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀. wáyé wàhálà. dasandakọ ọlọ́pàá ṣé olè olè. ìyàwó mi fẹ́ mi ìyàwó mi ni mi ni òun ọlọ́pàá. mo lọ sọ́dọ̀ ọlọ́pàá. kakira ọlọ́pàá. mo lọ sọ́dọ̀ ọlọ́pàá. kakira ọlọ́pàá. ti gẹ̀ẹ́sì padà wá sí gẹ̀ẹ́sì. àmì àṣìṣe mọ́. jọjọjọ ní farabalẹ̀ kò sí kankan kí ló ṣe é. yàwó abájá wa tí wọ́n ti jáde kò ti gẹ̀ẹ́sì padà. sotí gbọ́. kakira ọlọ́pàá. hello baby ibo ló wà. ibo ló wà ibo ló wà. mi mọ ibi tí mo wà àwọn ọkùnrin méje kan ló wá fìbọn mú mi kúrò nílé. ẹ. ẹ mi mọ wọn ni mo wọn ni mo gbọkọ lọkọ. hello hello hello. hello. Tinúkẹ́. wọ́n ti san owó ẹ̀mí ẹ̀ fún mi ó ti yẹ owó láìfọ ẹ̀mí ti gbà á. owó mi ti rí. ọ̀hún ló gbọ́ yẹn o ṣètìgbọ́ wọ́n ti san owó ẹ̀mí ẹ̀ àdèmàgbà mi nánú ẹ̀ lánàá mi fi ṣe fàájì. ọlọ́run tó ṣe àwúre tí bàbá yẹn ṣe fún mi jẹ́ èmi eléyìí ni wọ́n tún wá sanwó ọmọ ẹ fún mi wọ́n ṣètò ẹ̀ sanwó ọmọ ẹ fún mi sì ni. ó mi ah ah ẹjọ ẹsẹ ọdún mi ẹjọ ẹsẹ ọdún mi ẹjọ ẹjọ. o ti dá kankan mọ́ rárá àsìkò àánú ti kọjá kò sí àsìkò àánú rárá ẹjọ́ má jẹ́ ojú sára ẹjọ́ sáré ẹjọ́ ẹjọ́. ṣebí pẹ̀lú mi lọmọ ẹ̀ ń jẹ́ ṣebí royal crown nursery and primary school lọmọ ẹ̀ lọ bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́ dáhùn. máyà kó jẹ mú rárá o. ẹ kò sódò a máa mú ọmọ ẹ wàá bá ẹ bí sí i níṣojú ẹ la ṣe máa pa ọmọ ẹ wàá máa wò báyìí. Ah. o ti gbọ́. ẹjọ́ ìṣàánú mi ẹjọ́ ẹjọ́ ẹjọ́. Ah. wà pé o ṣẹyàn ah. let's go. ẹjọ́ ẹjọ́. Eh, eh, hello hello hello. o ti gbọ́ nǹkan tó ń sọ mo títí títí títí mo fẹ́ lọ́wọ́ bá bẹ́ẹ̀ títí lọ́gbọ́n mọ́ ọmọ mi. jọ ṣàánú mi ṣàánú mi ò ṣàánú mi má lọ sí ṣọgbọ́n. ok mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́. ọ̀nà wo lẹ gbà. ta ló mọ́mọ́ mi. wọ́n ní ẹ̀yin ìyàwó yín wípé wọn ò lè ráàyè lọ́sẹ̀ ló. yéé nítorí ọlọ́sẹ̀ rẹ̀ ní ní tẹ̀sẹ̀ nílẹ̀ tí ń bọ̀ ni. jọrọ ah! ní ìsín jẹ́rí ọkọ̀ tẹ́bá jẹ́ ọ̀nà bí lẹ́gbàá jẹ́ pọ̀nà bí ni wọ́n gbà nù o kò sọmọ kankan nu kọ́ńpáàdì ogun wọn ti lọ lé àwọn tó kù yìí àwọn òbí wọn ní ń dúró de ah! àwọn ga yíra èyí wọn ti lọ lé gbogbo wọn ti lọ lé mi nìkan ni mo kù ń bàbá ẹ rí mi ẹ rọ ọmọ mi ẹ fún ọmọ mi lẹ fún ẹ tí mo sọ fún yín pé èèyàn wà ní. ẹ gbẹ́dú sọ́hún jáde ẹ gbẹ́dú sọ́hún. ọmọ ọlọmọ pé ọwọ́ ta mò ń rọ́ ń kù látàárọ̀ kò jẹ́ nǹkan kan látàgọ́ méjì àgọ́ márùn-ún lọ. ẹ wo nǹkan tí mo bá yín fà sùn yìí nǹkan tí mo bá yín fà báwo lẹ ṣe rí nítorí ọ̀dọ́ tí bí wọ́n ṣe bẹ́yìn lẹ́ni pé kí wọ́n kẹ́ wá mọ́ èmi rọ yín pé ẹ̀yin náà wo tago ẹ̀ wá go ni àbí mo ó dàjọ́ wá go ẹ̀ ṣe rẹ̀ ẹ̀ rí mi ẹ̀ níyàwó mi à fóònù yín ẹ̀ wá mú ọmọ mi ẹ̀ fílẹ̀ fún yàn. nígbà mo ti rí pọ́nmọ ọlọ́mọ ìjẹ́ látàárọ̀ pé ọwọ́ tàwa sàn mo ń rọ sí ń kùn òun ló jẹ́ kí n sọ yí pé kán máa mú lọ ìsì wàá mọ̀ yí pé ẹ̀yin gangan bọ̀ fúnra yín àbúrò yín ni ọ̀jẹ̀ tètè máa lọ. kọ́sùmọ́ bá sùkúl ìfà láyé ní ẹ̀lẹ́jọ́ ẹ̀wọ̀ ọ̀nà bí ni ọmọ ọmọ gbà kẹ́ ẹ já yẹn ju ẹ̀ ju bí nù.

máa ní sùn ní pé. èyí tẹ́ ẹ ní pé ká lọ bá àmọ́ ibi tó wà. mo bẹ́ẹ̀. sọ ẹyin náà wò náà. ẹ wo ìgbà tó pè mí ìgbà tó pè mí ó ní. ẹ ló sùrì ẹ ibo ló wà ẹ police station ni ó dàn ó dàn júwèé bẹ̀ fún wọn àwọn ọlọ́pàá. hello madam ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ibùdó nípa ẹ wà. ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ọ̀gá ẹ hold on hold on. ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ ah, mo dáràn mi ò rí pẹ̀lú mi gbé e kí n tó dé sùkúl wọn ti gbé e má wọrí má wọrí farabalẹ̀ má sort everything out kọ́kọ́ ò ní ṣe é kò ní ṣe pẹ̀lú mi náà farabalẹ̀ má bá wọn lágídí o ṣó ti gbọ́ pẹ̀lẹ́ i love you ẹ̀ ok pẹ̀lẹ́ ọlọ́pàá kí lẹ máa ṣe báyìí. mr lọ́wọ́ ẹ ẹ máa wọlé a máa make entry fún yín sẹ́yìn gbogbo àwọn rìpọ́ọ̀tì yẹn ṣe ti ń sìn so later on a máa mọ nǹkan a bá máa ṣe ní ẹ̀yìn. please ẹ jọ torí ọlọ́run. dáhùn kí ló dé. Ah, mú ìwà ọláhùn mi. àdúgbò wo. nọmba two kòwìwé bay street. Vai wo mo wà rẹ mo rò kí n bá fún ẹ gbàjú ah. o rò pé wọn ló ṣìnà ọmọ ni. àti ìjọ ìṣàánú mi ṣé má bíyàmọ lèyí náà. kí ló wí èmi èmi ò bímọ rí ìkàlẹ̀ mi ọmọ tí má la ẹ gbàjú ta ló ń bá rí pé abiyamọ. ẹ ẹ lóye àbúrò wo ọmọ yẹn dáadáa kó wò ó ti yẹ wo dáadáa kó wò ó. kí ló máa ṣẹlẹ̀ báyìí o ti rí ìyàwó ẹ̀ ni. mi ò rí. o ti rọ́mọ. mi ò rí. ibo ló wà lọ. mo lọ sí police station ni mo tiẹ̀ lọ make report. Oh, wọ́n ti ní kí n ṣe statement mo ti ṣe wọ́n dẹ̀ ti take action immediately. ta ni mo ṣe tí ò rọ́jú kó wo tìpínlẹ̀ abiyamọ ṣé ó yẹ ká máa bẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bá wò lára ọmọ báyìí tó bá jẹ́ mi mo ṣe ẹ wá mú èmi gangan ẹ ṣe láti mú ọmọ àtìyàwó. Ah! ǹjẹ́ ẹ rántí former girlfriend mi kejì kejì ó wá bá mi nílé ìjọkàn ó dẹ̀ bá èmi àti Tinúkẹ́ kò sí ọ̀rọ̀ tí ò ṣọ̀tọ̀ ó lérí seriously nígbà tó máa kúrò ó tàka sí mi ó ní máa rí ṣé nǹkan tó fẹ́ kí n ṣé kejì ọmọ kékeré for that matter ṣé ó wá lè kidnap ìyàwó àtọmọ ẹni. ọmọ burúkú lọmọ yẹn dáàdi kò sí nǹkan tí ò lè ṣe. òótọ́ kan ló sọ yìí òótọ́ kan ló sọ yìí àní fi ná sí òrùlé sùn èmi rò pé tí a ní láti tún ṣe ń sìn ṣé o rò pé ìrìn wa kó nǹkan sí ní police station àbí ó ti wà nínú statement tó kọ fáwọn ọlọ́pàá nínú report ẹ. mi ò kọ́ bẹ́ẹ̀ torí mi ti ẹ̀rú rárá ń gbà yẹn mi ò rò ó ah, ó yẹ kó ti kọ̀ yẹn náà mọ́ lúkọ́ ti mọ ibi tán ti máa bẹ̀rẹ̀ rin wọn ah, anyway ó bà ní kò bàjẹ́ i need láti padà sí police station báyìí eléyìí láti wà nínú statement tó máa kọ wípé ẹnìkan ó ti ń threaten ẹ ti pẹ́ àbí ó dẹ̀ ní bó ṣe jẹ́ sí ẹ ó dẹ̀ ní bó ṣe kúrò ń bí láti hard fast. ẹ jẹ́ ká ṣe yẹn ẹ jọ. Ah, ok ẹ jẹ́ ká ṣe yẹn. wait wait for me. aláti ti lọ sí dúró dè mí dúró dè mí. kejì kejì kejì wọ́n wọ́n. àǹtí Tinúkẹ́ àǹtí Tinúkẹ́ o. báwo ni bọ́dì. ìjọ ọmọ mi ń kọ. <laughs> ọmọ ẹ safe ọlọ́run kò sí nǹkan tó ṣe <clears throat> wo mi ò tí bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. believe me àti ìṣètò rárá now bá a ṣe lọ sìn ọkọ ẹ̀ là ń lọ gbé. ọ̀gbẹ́ni òtí ẹ ti kọ ẹ ti complete rárá o orí ìwà tẹ bá pé. ọkọ mú ìwà òun là ń lọ gbé báyìí sórí tàbá gbé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta wá ìṣojú ìwọ àti ọkọ ẹ la ṣe máa mú ọmọ ẹ kúrò lọ́nà ah! lọ́wọ́ kan. Ah! now tí ọmọ bá kúrò ń bẹ̀ ṣòwárí ẹ méjèèjì ẹ máa chíùsì kan nínú yín ẹ fà kan nínú yín kalẹ̀ èyí tẹ́ fà kalẹ̀ yẹn àtó. ó di yí ẹ báyẹn. ó di méjì ṣé wàá rí ẹlẹ́ǹkẹta làjẹ́ ń jẹ gbangba lẹ̀ kaná wí o. ok now ẹni tó wá kẹ́yìn nínú yín hmm, a ṣe complete iṣẹ́ nìyẹn finally. ẹ jọ̀ọ́. ṣebí ni wọ́n sanwó èmi wa ni. ṣé àwa ò lè dóbò owó yẹn ni kẹ́ fi lè jó wọ́n lè ká máa lọ. kò pọ́sibù. ọ̀gbẹ́ni kò ṣe dá padà rárá. yorùbá ní tiwájú la máa ń gbọ́ a kì í gbọ́ tẹ̀yìn. bó jẹ́ nìyẹn ló yí ẹyẹ o. obi ṣe dá padà. obi. mo ọ̀gá mi màdìwọ́ kò dilé mú. ok Baba mú wa lé. èmi àti yálàjẹ abẹ́sìgbòrò ó ti yí ẹ. ok ẹ ẹ bó ṣe jẹ́ nìyẹn ẹ ó ní ni o wọ́n ní gbọ̀ngbọ̀n báyìí ní kan lọ́rọ̀ tiẹ̀ bá nìyẹn o. sori gbọ́ wọ́n ní tiẹ̀ bọ́ ọ náà nù orí ẹni máa gbà bọ̀dé kẹlẹ́dà ẹni máa gbà bọ̀dé ìwáyé ẹ̀dá ò sí lọ́wọ́ ẹnì kankan ogun ayé ṣe wò kó gbóná jìrìjìrì tolúwa ni ó borí tolúwa ni ó borí o wèrè kéèké kó má fojú di ìjà lọ ẹjọ́ wèrè kó má fojú di kó má fojú di èrò torí borí ń bẹ borí bá ń bẹ lẹ́yìn kò òròyé ọ̀ká ó lè forò ara rẹ̀ para ẹ̀ ẹni àwí tó bá gbọ́ ìbá dára ẹni a fún bí ó bá gbà ó kù sọ́wọ́ ẹ̀ àbọ̀ wá nìyí ohun ojú àlà ìgbọ̀rọ̀ ń rí àbámọ̀ àgbẹ̀yìn wọn àbámọ̀ àgbẹ̀yìn wọn. ọ̀gá bá ń ka wẹ́rẹ́ kéékèèké. ọlọ́run bá ní màá ṣe sọ fún mi wá pé ó ń bọ̀ wá mú sìn bátìrì fóònù mi dẹ̀ ti gbéná lọ. mo ṣàánú mi o bá dẹ̀ ṣiṣẹ́ sìn. ah olóhùn tí o kò ṣiṣẹ́ ẹ̀. èwo ló ń hide bẹ́ẹ̀. kí ló fọwọ́ bò bẹ́ẹ̀. kò sí kò sí hàn. kò sí kò tó fọwọ́ bò bẹ́ẹ̀. ó yá gbé wọn ẹ̀kú bẹ́ẹ̀. Ah, ok now òun communicate àbí òun eh, pe ojú àbí ah, ah, ó tiẹ̀ dáa kọjú wa bá ń lé bíi táwa àbí kọjú wa bá ń bì ó yẹ kí n fìbọn fọ orí ẹ ni. lánàá iná yẹ wọn kọ́tà lẹ́nu ẹ orí ẹ ti dàrú ó dàgbàsókè ó gbọ́ ni dàgbàsókè. yes sir yes sir. bíbọ̀ tí mo lè ṣe fún ẹ sìn ṣó ti yẹ mú ìwà ọkọ ẹ yẹn gbogbo nǹkan tó rí lára ẹ tó fẹ́ fi kú lé ẹ lórí yẹn gbogbo díndọ̀ndìn gbogbo dídé náà tó wà lára ẹ èmi kọ́ bẹ́ẹ̀ kí ni mo fẹ́ jẹ́ ń bẹ̀ tó ti gbọ́ ṣé ká ṣe lálágídí ni kò tí yí àbí bọ́ aṣọ òrùn ẹ fún mi. dá mi lóhùn ò ń kí ló ṣe é. pẹ̀lú mi ti escape o ẹ eh, ibo ni wọ́n wà náà ok police station ṣáà dúró síbẹ̀ àwa bá yín sìn police station wo ni ná ok ok ok èlò ni. twenty naira. ibẹ̀ yẹn jìnnà gan. ẹ ìlò ni. five hundred lówó yín. ok ti bọ́ ó yá jùkùjùkù jùkùjùkù jùkùjùkù. Kó má fojú di ìjà lọ. Kó má fojú di ìjà lọ. Kó má fojú di èrò. Torí bá ń bẹ̀ lẹ́yìn kò kòròyé. Ọba lè forú ara rẹ̀ fara ẹ̀ ẹni àwífún tó bá gbọ́ ìbá dára ẹni àgbà. ọgbọ́n ti kú but àwọn dé àwọn. Oh. Oh. bọ́lá ọmọ ilẹ̀ wà. ìbájọ́ dé ni mi ò mọ nǹkan kan pa ẹ̀. ọmọ tó ṣẹlẹ̀ ọ̀ká ti fóònù yẹn o ọ̀ka ti fóònù yẹn o ẹni orí ẹni orí ọ ó yọ ọmọ kíá kíá kíá kíá. ẹni kú pẹ̀lẹ́ ní sọnù ó pàdé níjọ́ kan. wọ́n ní tẹ́ bàjọ́ pé ọdún náà ní fún ẹni kejì fún ẹ jọ torí ọlọ́run. mama kejì. ẹ jọ ṣàánú mi. ṣẹ́rí tí n bá dákẹ́ tí mi ò sọ̀rọ̀ ẹ̀ ní mọ̀ tó wà nú mi. <clears throat> Being a very good Muslim mo láti sọ tinú mi fún yín ó dùn mí ó dùn mí gidi gan pé ẹ lè lórí láyà kẹtún kó ẹsẹ̀ yín lẹ́sẹ̀ kẹtún máa wọnú ilé mi wá pẹ̀lú gbogbo ohun tọ́mọ yín ṣe tí mi ò bá jẹ́ mùsùlùmí òdodo ni tí mi ò bá wọlé ọlọ́run àti ànábì muhammad sallallahu alayhi wa sallam bí mi ò bá wọlé ìmọ̀yín lára ni láti bí ló ti yẹ kí ní kan arrest yín kí wọ́n gbé yín lọ síbi tí ẹ̀ ti ní fi ojú kan oòrùn fún odindi oṣù mẹ́ta kí ló dé ẹni kó lè sa ọ́sá ẹni ó gbé tọwọ́ ẹ̀ lé ògbé ilẹ̀ kí ni tó ń lè sí èèyàn gidi la pe ọmọ yín ni la fi fẹ́ mu kúrò nínú ẹrọ̀fọ̀ kó wá sínú ọlá kó máa gbénu ọlà ó kọ̀ ó ní òun ò ṣe bẹ́ẹ̀ àfibínú ó ṣàní tó fojú ọmọ mi rí àyọ̀ǹda ẹ̀ fún lọ́rùn àtànábì mọ́mọ́ ṣé ó tún yẹ kó lọ rán kó lọ máa rán àwọn kidnappers kó máa wá kidnap ìyàwó àtọmọ wa torí kí ẹ ṣé ó dìgbà tẹ bá gba ẹ̀mí lẹ́nu èèyàn tán kẹ tó mọ̀ pé ẹ fẹ́ pààyàn ẹ̀mí tẹ́ ẹ̀dá kí ló dé tẹ̀yàn má dámọ̀ tẹ bá ń fẹ́ gbà ṣé ẹ̀yin lẹ ṣẹ̀dá yẹn síbẹ̀ ni ẹ̀yin lẹ ṣẹ̀dá ẹ̀mí yẹn síbẹ̀ ni ẹ̀mí tẹ́ ẹ̀dá ni ẹ̀ lè gbà. èyí kà mà níyìn o èèyàn kéèyàn mà níyìn o ẹ̀yin gangan ni àkéèké tó ń tàyàn pọ̀lú adúrú gbogbo tọmọ yín ṣe. àfẹ́ ni àfẹ́ra ẹni àti yọ̀ǹda àtowó àtọ́lá tàdé ọmọ yín àti yọ̀ǹda ẹni ẹ̀ máa kó lọ kí ni ó tún kù ẹ rántí pé mo sọ fún yín the other time tẹ wá bí last mo ní mi ò fẹ́ rí yín nínú ilé yìí ṣe rántí ẹ tún lórí láyà ẹ tún wá bí all right àwọn kidnappers tí wọ́n kidnap àwọn ọmọ yẹn tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ tán pa ìyàwó ọmọ mi tán pa ọmọ tọmọ mi bí ṣé ẹ lórí láyà ẹ lè wọnú ilé ìwá ṣe rí i pé mo jẹ́ èèyàn lọ́rùn ni bí bẹ́ẹ̀ kọ́ ẹ yìí ò tó da ju ntẹ́lòmíì ṣe tí wọ́n fi tí wọ́n fi ń gbẹ̀mí ara wọn. ìjọ ọ̀rọ̀ ọmọ lèmi náà ń ṣe. abiyamọ ìjọ listen láti èní lọ mi ò fẹ́ rí yín nínú ilé ìmọ̀ for the last time ẹ̀dìgbọ́. ìjọ torí ọlọ́run ọ̀rọ̀ ọmọ ni mo ń ṣe mi ì mọ nǹkan kan ní gbogbo ohun tó mọ yín ṣe. mo ní kẹ́ má dé inú ilé ìmọ̀ for the last time ẹ má wọ inú ilé ìmọ̀ ẹgbẹ́ àbẹ́gbọ̀ ṣe ẹ ẹ ẹ listen listen ṣe ohun tí mo wí ó dùn yín àbò dùn mọ́ yín. mi kí ni fẹ́ ṣe. ṣé ó dùn yín àbò dùn mọ́ yín. Ah. mo ní for the last time ẹ bá dẹnu lẹ́yìn mọ́ mi ò dẹ̀ ní sọ bẹ́ẹ̀ lọ otherwise kí n tí ojú yín àtàrà yín bá rí lẹ́yìn eléyìí ẹ fara mọ́ ẹ jáde get out mo ní o jáde ìyá yìí. ṣùgbọ́n níbi tó bá láyé èdè báyìí ìwọ oníbìnírun ká bí ẹ ta fowó tọ́ ẹ ó wá ń sun àtìmọ́lé torí ọkùnrin ṣáléwá ẹ kì í bára yín sòótọ́ ọ̀rọ̀ ni ṣé bọ́kọ bá lóun fẹ́ràn èèyàn onífọ́kọ míì ni mú ìwá lóun ò ṣe mọ́ abẹ́ abẹ́ bàbẹ́ wọn làwọn ò fẹ́ mọ́ òde jáde kó wọ́kọ míì ṣé òdà tó lọ́mọbìnrin ni torí ọlọ́mọ fọlọ́mọ fi bẹ́ẹ̀ o ṣòro ọmọ tí òbí bá ń bá wí tó bá ń warùn kì ó ṣe tán àti parun ni ọlọ́ọ̀bá lánàá kò ní jẹ́ kó parun ṣòro ìtumọ̀ máa ń fẹ́ sọ yìí lẹ́yìn eléyìí tó bá tún jẹ́ pé lórí ọ̀rọ̀ mú ìwà ni èmi kì í ní ìmì ní dàsí mọ́ màá dẹ̀ fún ẹ ní èpè burúkú ni màá gbé ẹṣẹ́ màá dẹ̀ kó ẹ lọ́mọ o mo sọ fún ẹ yẹn ẹ bára yín sọ̀rọ̀ kí bára yín sòtọ̀ ọ̀rọ̀ ṣẹ́gbọ́. kejì kí lórí sọ sí nǹkan tí mò ń sí ẹ̀sọ́ yìí. ṣálẹ́ wá dúró ṣé kò ṣe pé o support mọ́ mi rà ẹ́ ṣé kò ṣe bẹ́ẹ̀ o kí n jáwọ́ náà ọ̀rọ̀ mú ìwà ìwọ náà support pé kí n jáwọ́ náà ọ̀rọ̀ mú ìwà ah, ah. lẹ́yìn gbogbo nǹkan tí mo ṣe fún mi rà ẹ́ lẹ́yìn gbogbo wàhálà mi lórí mú ìwà down now wo mi ò ní gbọ́ mi ò dẹ̀ ní gbà kàkà kẹ́kù má jẹ sèse á fi ṣàwàdànù ni mú ìwà yẹn tí mi bá rẹ́yìn ẹ̀ kiri yá ẹ̀rìyàwó ẹ̀ kiri ẹ̀yìn ọmọ ẹ̀ mi ò ní jáwọ́ ń bẹ̀. kejì jáwọ́ ń bẹ̀. wàhálà ìtẹ́mi mi bá lọ sí mi ò mind. Ah. mú ìwà ah. mú ìwà. ṣe bọ́ ọ̀rẹ́ ló pè mí ẹ ọ̀rẹ́ la pera ara ẹ tí nǹkan bá ṣe ẹ ṣé mi ò kí ń dìde sí i. I need your back now tó bá wù ẹ́ support me tó bá wù ẹ́ má support me but pé kí n fi mú ìwà lẹ̀ kò jọ. ó rẹ́ bí nǹkan tí mo ìwà ṣe fún mi ṣó lè gbà. mi ì lè gbà wo má jẹun parọ́ má jẹun parọ́ fún mi lè gbà kò sí ẹ̀yin ẹ báyìí mú wa bí kí kí tó bá fẹ́ fi máa máa fi ní kò sí nǹkan kan bẹ́ẹ̀ tí ẹ bá dá mi lóògùn mu máa ó bẹ́tà ó bẹ́tà o ah, máa díò pẹ̀lú ẹ̀mí ò lè gbà ó di tiẹ̀ gbà after how many years ó ti gbàgbé ni ah, ó ti gbogbo ọkọ tójú mi rí. ojú ah. ibi mi máa jí orí mi. mi ti ẹ̀ mọ̀ pé torí mọ́mì ni wọ́n ṣe ń sọ fún mi. èmi kẹ ó ti mú ọ̀tọ̀ mi. Hey girls, ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n o. ẹ̀yin girls ẹ̀yin mo tún wá bá báyìí o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wá àkọ́ṣe sọ̀rọ̀ ẹ jẹ́ ká tún ọ̀jà wa fún ìyà tó jẹ mi ò láìkẹ́ iye ọjọ́ tí mo lò láti mọ̀lé kò ṣe sọ ṣé ìyàtọ̀ nínà tán náà mi ni kò tún ṣe sọ náà ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mi ìfẹ́ kí bọ́bọ́ ìfìyà jẹ mí gbé mo fẹ́ kí gbogbo ìdílé ẹ̀ kó parun àbí ọ̀rẹ́ mi kí lórí sọ sí báyìí. anyway kejì ṣé gbogbo nǹkan tó sọ pátá gbogbo ẹ̀ lèmi faramọ́ o and attitude to you sẹ́ẹ̀ ah ẹyin girls yẹ kan disappoint mi ni now mo expect pé ká ti jàjà yìí ká ti kọyà fún kejì àwọn afa àà ẹjọ ẹjẹ àwọn àkànṣe sí kíákíá báyìí. hello hello hello hello ṣe rí gbogbo ìtẹ́ ìsọ látẹ̀kan ó dùn ṣe ti gbọ́ ṣe rí ètò ẹ̀ṣẹ̀ ń sàn sìn ẹ cut me out nínú ẹ̀ ṣe ti gbọ́ ẹ má ti ẹ̀ pè mí sí mọ́ rárá. àṣé bọ̀bọ̀ yìí ò ṣe é mo tọ pinpin ẹ̀ dé ibi tí mo ti mọ̀ ni. wọ́n wá sọ pé ká fìyà jẹ aláìṣẹ̀ àṣé ìwọ gangan ni àìdá tó ń gbénu ọmọ ènìyàn tó fi ń pè ní aláìdá. kí ló ṣẹlẹ̀ ẹ kò yé mi náà ṣáà nípa gbogbo ẹ̀ náà ló sọ kalẹ̀ yìí. wo jẹ́ kí n sọ fún yín òye méjì. sórí gbogbo ètò wà nílẹ̀ yìí ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ má pè mí sí mọ́ o ẹ yọ mí kúrò ṣẹ́ ti gbọ́. Ah, ó dẹ bá mi bẹ́ẹ̀. ṣe báyìí àwa mẹ́ta yìí ẹ́ àdáṣe ẹ̀mí wá gbé sórí àwa mẹ́ta àrùn mẹ́ta tí kì í lọ́bẹ̀ ẹnu ni ẹ jẹ́ aago ọ̀nà àà ah, ah, kí ló dé wọ́n máa lọ kó máa lọ jọ ọ́. <laughs> ẹyọ mi kò nínú yín ẹ wo mi ì sí láàrin rárá rárá ṣé kíkọ́ tọ̀rẹ̀ tèmi sọ òun lèmi tẹ̀lé o tẹ bá ti ṣe tán ẹ tilẹ̀kùn mi láti ta. Ah, ah, ah ó dẹ̀ ń jáyọ̀ ó dẹ̀ mọ orí èèyàn tẹ̀mí ṣàlẹ́ wà yìí jẹ́ kó tó wá fi ẹjọ́ sùn mí nísìnyí o kejì a ti dé battlefront báyìí o ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o mo fẹ́ ka fún ọjà wa báyìí ni torí wọ́n sọ pé tí ẹ̀rù bá kùnkè tí ó bá kúnlẹ̀ ó níbi tá à ń gbé kà àti wípé tó bá kọ̀ lógì àfọlẹ́kọ̀rọ̀ ni kejì wò mí dáadáa èmi ò ń ṣe ọ̀rẹ́ tó máa bẹ́ẹ̀ jẹ tó máa wá sẹ́ o ti try fún mi màá dẹ́ surprise ẹ màá wò ajá ìjà yìí láyé ará òun gan wá ò pa àṣàlẹ̀ wa òde kú lórí ọ̀rọ̀ lọ́wọ́. kí uh-uh. a lọ. kò tiẹ̀ ń tẹ̀lé mi bá mi gbọ́rọ̀ mi báyìí ọlọ́run á máa gbọ́ tiẹ̀. mi ò tiẹ̀ ṣe okú tó ojú mi ọ̀rẹ́ mi ọlọ́run rẹ̀ níyàwó àmì ò ṣe okú tó ojú mi. ẹ kú jókòó sísá. ẹ lẹ màmá sọ pé àwọn ń bọ̀ nsìn. ó ẹ ṣe ṣe kó tí mo ṣe ṣe láìkí ẹ nìyẹn ń tọ́jú mi tẹ́gun ló kù báwo ni mo ṣe fún ìwọ ṣáà support mi délé kí ni ṣó ti yé ẹ anything tó bá fẹ́ máa ṣe fún ẹ ṣùgbọ́n rẹ ṣe ṣe á kú àmì ọ̀hún. ẹ o ẹ̀yin ọmọ mi gbogbo ṣàlàáfíà ní o ẹ <sighs> ibi tẹ́ ẹ pẹ́ ẹ fẹ́ lọ yìí hmm, ilé agbára ni o ibẹ̀ lágbára èyí sì ṣetán kó pé òun ò ṣe mọ́ àìwọ ọbẹ̀ tán kápá àwọ̀ mọ́ àìrí tán kápá àrímọ́ èyí ò wọ́n fi ń pè wá ní ọmọ ṣíṣe ń rojú tàìṣe ń bẹ̀bẹ̀ ó ṣe tán ọ̀dà apọn iwájú ò ṣe é lọ ẹ̀yìn ò sì ṣe é padà sí ẹ gbọ́ mi báyìí àìwọ̀bì apá àwọ̀ mọ́ o mo fẹ́ kẹ́ ẹ rò dáadáa ẹ gbọ́ mi. mo ṣetán láti wọ anywhere níwọ̀nba ìgbà sẹ́ pé mo ti rí solution sí problem mi mo mi ṣe bẹ́yẹn wọ̀bẹ̀ ẹ wà láyé ẹ wà láàyè kò sí nǹkan kan tó ṣe yín. mo ṣetán láti join ma hmm? as long as bá ti rí solution sí problem tó wà lọ́wọ́ mi nsìn tẹ́ pé gbogbo àwọn ọ̀tá mi mò ń tẹ̀ wọ́n rí mọ́mì any level mo lè lọ mo ṣetán láti wọ̀ mi ò dẹ̀ ní padà àbí. bẹ́ẹ̀ ni ọ̀gbọ́ ọmọ mi gbogbo àwọn àṣòro rẹ pátá yóò dàfí ẹ̀yìn tẹ́gùn fi sọ gbogbo àwọn ọ̀tá rẹ pátá ọ̀ tẹ̀ wọ́n mẹ́rẹ̀ lọ́kọ̀ọ̀kan ni ò ṣetán láti ṣe. ẹ à mọ́mí àá tiẹ̀ ṣe èmi ni mo mú wá olóore mi ni ọ̀rẹ́ mi tímọ́tímọ́ dẹ̀ ni tó bá lọ wájú báyìí èmi ló máa rí tó bá tún bẹ̀yìn mo bá yìí mo wà lẹ́yìn ẹ̀ bíi ké báyìí ni. Mm I'll be there for you. Ó sì dá yín lójú. Ah yes ma. Ó dá yín lójú. Yes ma. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé ma. Ọ̀dà. Bọ́rọ̀ bá rí báwọn, ìgbésẹ̀ bẹ̀rẹ̀ náà nù. Gbogbo ìgbésẹ̀ tó bá kù tá a gbé àti bẹ̀rẹ̀ sí ní gbé báyìí. Ẹ ti gbọ́ mi ó parí ẹ ti gbọ́ kò sí wàhálà kankan. máa léwu rẹ títí ó yẹ ká dẹ̀yìn o bá a padà lẹ́yìn ẹran bó bá kan ògiri ó lè gé ní jẹ ká fọ́ ọlọ́run ní síbi ká fọ́ ọlọ́run ní síbi o. ọkọ̀ bá ń ka wẹ̀rẹ̀ kéèké kó máa wọ. má fojú di ìjà lọ. Bẹ́jọ̀ máa ń jọ wèrè kó má fojú di ìjà torí borí bẹ́ẹ̀. Borí bá ń bẹ̀ lẹ́yìn kòkòrò. Ọba lè kó bẹ̀rẹ̀. Okay. Mm-hmm. Sure. Mm-hmm. Mm. Baby, mo lọ rí dókítà mi lẹ́yìn. Mi dẹ̀ ṣe test. Uh-huh. And, uh, and... Doctor, sọ pé mo ti. o ti lóyún. yes baby. God is great. Oh yes. Oh my darling. <laughs> so happy. I'm happy. Ah, you know you. Thank you very much, oh, love. Thank you. I'm so happy. Ah, ah, oh, oh, òun mi dùn. Thank you very much, baby. <laughs> Love you. Love you too, baby. have another baby. Another one. Oh my God. Oh, yes, she That's my birthday. Man, this calls for celebration. Um, yeah, one. Go change, baby. All right. <laughs> That's my girl. Baby. Great. rí wá lé awo. wọ́n fẹ́ dọ̀rọ̀ ayé ni. wọ́n fẹ́ dọ̀rọ̀ ayé ṣe ẹ̀rù wọn ti pé. ẹ̀rù wọn ti pé péré péré. tọ́lù wọn bá ti pé péré péré kí aṣọ ayé kó bọ́ sí wọn lọ́rùn. ta ló fẹ́ gba agbára ilé ẹ̀yìn méjì. ń gbọ́ ta ní ò bàbá ara ní ẹ̀yìn méjèèjì. ẹ ó yá torí àwa ni aláṣẹ òru ìwọ̀n tí àwa ti ní òru ẹnìkan kì í yí padà tó bá dọ̀sán ló ló bá ṣe yìí. ló bá ṣe yìí torí pé ọmọ aláṣẹ ni wá àṣẹ tá a bá ti pa lóru ọ̀sẹ̀ tó gbọ́dọ̀ yí padà lọ́sàn-án aláṣẹ òru ẹ má bẹ̀rù mọ́. láworí wo jí wo láworí wo jí wo láwọn oríwo jíwó lákọ̀ọ́kọ́ náà ìwọ délé ọ̀rẹ́ mú ìwá pé o dá sí nǹkan tí ò kàn ẹ́ tó o fẹnu ẹ mẹ́nu torí pé gbogbo ohun tójú bá rí kọ́ lẹ́nu máa ń sọ torí pé òfin tiẹ̀ ṣe tiẹ̀ ikú òjijì jẹ́ tiẹ̀ lẹ́nu. àṣà gùn. láwọn oríwo jíwó. gbọ́ kò ní rojú láyè tiẹ̀ mọ́. àṣẹ gbọ́. láwo oríwo jíwó láwo oríwo jíwó. Contain more larger. láṣà almost the same èmi náà bí skeleton ó fẹ́ àtàkẹ́ mo ń sọ fún un pé kó má pa ẹ́. nǹkan tó ń sọ náà nìyẹn ó ní má pa. àmọ́ ìgbàdúrà ni láti tẹ̀ra mọ́ àdúrà yẹn seriously. Ọlọ́run ló jẹ́ kárí ṣù. Àmín. Ṣùgbọ́n bóyá ká bẹ̀rẹ̀ sí ní ládùúrà báyìí. Ibo ló lọ, ibo ló lọ. Má tẹ̀lé mi, má tẹ̀lé mi, ní sùúrù mi. sangat. Berapa Iwan? Berapa Iwan? Ah. Ibu. Kira-kira. Ah. jẹ́ olùgbà àtijọ́ tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ kò jẹ kò mú tá bá fọwọ́ kàn báyìí ariwo ní ẹ ṣàánú mi wa fọkọ rẹ balẹ̀ ti dọ́dọ̀ mi ní ìsìn dé ẹ jẹ́ kí mi balẹ̀ kójú mi ó tó lé kó tó kó ń bọ̀. tó ẹni tó náà yẹ mo pè òrìṣàkóríṣàkó ò ní burú kó jẹ wọn díẹ̀ bẹ́ẹ̀ ni obìnrin kóbìnrin tó bá dalẹ̀ kòròfo rẹ̀ láti ránṣẹ́ lé ọ̀yẹ̀là ọ̀yẹ̀là ọ̀yẹ̀là. Hmm. èèwọ̀ èèwọ̀ ohun burúkú digbó ẹ̀ ń lẹ́wọ̀ ẹ̀yàn ọmọ mi. ó bàbá. <laughs> iṣẹ́ tẹ́ gbé wá ìwọ̀n ò ní lè ṣe o ẹ dákun torí onídùá ẹ mọ́ bínú ẹ wá máa lọ. bàbá ẹ dákun ẹnìkan lójú èmi báyìí fún wa ó dẹ̀ ti sọ fún wa pé tá a bá ti lè dé ọ̀dọ̀ yín báyìí gbogbo òkè ìṣòro wa ló máa di pẹ̀tẹ́lẹ̀. bẹ́ẹ̀ òótọ́ ni bó ṣe rí náà nù àmọ́ ẹ ṣe sùúrù o èmi ni mo sọ pé kinní yìí ò ní lè ṣe àfikẹ́ ẹgbà fún mi bẹ́ẹ̀ n ò ní torí wípé ẹ̀kẹ́ ọmọ ẹdẹ tí yín ó dùn lọ́dẹ̀ kẹ́ẹ̀kẹ́ ọmọ ẹranko tèmi kó bàjẹ́ tẹ́ ẹ bá tún bá iṣẹ́ mi wá sọ́dọ̀ mi ẹ rí i pé bàbá tí ń gba ọmọ lèmi ń ṣe eléyìí ò ní lè é ṣe rárá ẹ̀ǹdẹ̀ ẹ̀ǹdẹ̀ ẹ̀ǹdẹ̀. bàbá ṣe pé ká máa lọ. Ah, ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ ẹ dákun. ẹ bá wa nǹkan ṣe sí. kò sí tí wọ́n ṣe sí. bàbá ká máa lọ ah. ẹ dákun ẹ ràn wá lọ́wọ́. ẹ ah, mo ti ṣe ẹ ràn wá lọ́wọ́. ká máa lọ bàbá. ẹ kílé o bẹ́ẹ̀ bá tún wá gbà mí ẹ mọ̀ pé bàbá rí ni mí afọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ tí ń pọnmọ́ bójú bá ṣe ọ̀gànjọ́ bó bá ṣe wí lórí aláṣẹ ọ̀rọ̀. gẹ́gẹ́ bí àìsàn tẹ́ni ń ṣèyàwó ọmọ yín àti àpẹẹrẹ táwa náà rí a rí pé kì í ṣe lásán. Mm-hmm. ẹ ti rí bẹ́ẹ̀. ọlọ́wọ́ ayé nínú ni. a ti sọ fún yín a dẹ̀ ti mọ ibi tẹ́nìyẹn wà so alihamudulilayi adúpẹ́ pé àwa náà já náà. ṣùgbọ́n gbogbo ibi tó wulẹ̀ kó ti wá ọlọ́wọ́ láti tóbi alukuran aníwòsàn nítorí kuran tẹ́ ń wò yìí ìṣẹ́gun ló jẹ́ ìwòsàn sí ni pẹ̀lú ọlọ́wọ́ lájọ́ tí kuran délé ayé á fún ní ìwòsàn. èmi náà lọ́nà méjì òun ló jẹ́ kí n tọ̀ alukuran wá. Baba, irú ìyàwó ọmọ yín tẹ́ ẹ sọ pé ọmọ yín kọ̀ sílẹ̀ ẹ mẹ́jà kọ́rọ̀ bẹ́ẹ̀ dànù o torí pé ó ṣe é ṣe kárò pé bìkan ló ti ń wá tó jẹ́ pé bìkan ló ti ń jẹyọ èmi ò bá ní kẹ́ ẹ lọ bẹ́ẹ̀. kí n lọ bẹ kejì. bẹ́ẹ̀ni. no problem tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn màá yan ẹlẹ́bẹ̀ wọn lọ bá a bẹ́ẹ̀ fẹ̀kàntẹ́lẹ̀ àwa náà ṣiyèméjì ọkàn wa ń sọ pé ọ̀dọ̀ ẹ̀ ní gbogbo ààrẹ Àtinúkẹ́ ìtì wá àwa náà ti mọ̀ bẹ́ẹ̀ ẹ fẹ́ làjà ni ó ti yé wa màá yẹn lẹ́bẹ̀ẹ́. ẹ bàbá bó bá ṣeé ṣe ìmọ̀ràn ni o kẹ́yìn fúnra rárá yín kẹ́ ẹ tẹ̀lé wọn lọ́kẹ́ lọ́bẹ̀ẹ́ ọ̀dẹ abúlé tó bá rí yín ẹ bá ìlọ́lọ́ pàdé lára yín ni. ẹ ṣé mo dúpẹ́ àfa nígbà yẹn bá ní kémi fún ara mi kí n tẹ̀lé wọn lọ kí n lọ bẹ kejì gbogbo alamọ̀ yìí pé ohun tó ti ní lójúdo lè lọ ó pọ̀ tí adúrú mi bá gbéra ti ń lọ bá wọn bẹ̀ tí kejì náà wọn ò gbọ́ ẹ mọ̀ pé àti lè jáde nínú ilé náà á di ṣòro ẹsẹ̀ èèyàn á máa kọ́lẹ̀ yìí. ẹ ẹ wá wò tẹ bá wá débẹ̀ ọgbẹbẹ o kọgbẹbẹ o gbogbo tẹ bá bá bọ ẹ padà wá sọ́dọ̀ mi kẹ wá ṣàlàyé fún mi. É. kò burú. ẹ̀yin ò bá wọn bàbá ọmọ tí ìyàwó kejì bí fún ọmọ yín ń kọ́. ṣé ọmọ tí Chinúkẹ́ bí. ó ti wà ní school boarding ló wà boarding house ni kì í wálé àyàfìgbà tí wọ́n bá lọ́lidé ni ó máa ń wálé wá ṣe ọ̀lidé. ẹ má ti jẹ́ ó wálé o kọ́dà ká gbọ́lódé lásìkò yìí kó lóun bọ̀ wálé ẹ̀sùn kókó mọ́ ti wà kó dó sọ́hùn. kí ló dé. kí gbogbo ọ̀rọ̀ tó ń sún náà yìí kò fi tán lẹ̀ ó sì dá mi lójú pé lágbára ọlọ́run ọlọ́run wọlé àti ìbàlẹ̀ kúránì gbègbè ó níyanjú ọkàn yóò sì balẹ̀. ọ̀rọ̀ yìí ti yé mi gbogbo bó ti wá òun rí ó bẹ̀bẹ̀ o kò bẹ̀bẹ̀ o máa padà wá bá mi بسم الله الرحمن الرحيم إنما حمل زاد شيئا أن يقول له فيقول فسبحان kejì mo fẹ́ kó gbọ́ mi dáadáa ẹ sori lóòótọ́ ta bá wo ti pè la ìjọ ò ní dùn ẹ rántí pé bá àtúnwò ti pè la ìjọ á bàjẹ́ bó tiẹ̀ ro ti mú ìwà ro tèmi tiẹ̀ ro ọlá ọjọ́ kan bóyá tó rò nígbèsí ayé ẹ pé mo ṣe dáadáa fún ẹ rí nígbà tí wàá tọmọ mi nígbà tí ẹjọ rìn pọ̀ ìyẹn ni mo fẹ́ kó wo èmi náà mọ̀ pé mú ìwà òǹṣọmọ dáadáa ọmọ ọmọ gidi ni ká má sọ kejì mo dẹ̀ mọ̀ pé ó ṣẹ̀ ẹ́ mo gbà pé ó ṣẹ̀ ẹ́ àmọ́ mistake tó ṣe ni pé ká ẹ pé ó fi ẹjọ́ ẹ̀sùn èmi ni irú punishment tó fún yẹn èyí tẹ́mi ò bá fún ò bá ju ti yẹ lọ kò kàn kí ń wùn mí kì í sábà wùn mí kí aláìṣẹ̀ kó máa jìyà ìṣẹ̀ worú ìyàwó àtọmọ tí ó ní kó ṣẹlẹ̀ sí wọn yẹn ká tiẹ̀ jẹ́ pé mú ìwà gangan ló ráwọn bọ́ìsì sí kí wọ́n mú ẹgbá kí wọ́n fin kọ́fin kọ́fin ò tẹ́ mi lọ́rùn ju àwọn tó ń jẹ́ kó máa jìyà yìí lọ. dadi irú ọ̀rọ̀ burúkú ò lè sọ lẹ́nu bá. ẹnu mi rùn. mi ò lẹ́nu yín ò dá o àmọ́ ọ̀rọ̀ rírùn ọ̀rọ̀ òṣì lẹ́sọ jáde lẹ́nu iṣẹ́ ìfètè ara yín gbọ́. àwèrèwò ah, ló ń sọ. So ẹ ṣé o gbọ́rọ̀ nínú tí bàbá ẹ̀ sọ lẹ́nu ni o o ti ẹ̀rọ bó lè rí inú ilé ìwọ̀ tó ipò dá wa ni ọlá wọn ló jẹ ẹ̀ tó bá ti ẹ̀ dá wa ọ̀rọ̀ tó máa fi ti ara ẹ̀ gbọ́ tó bá délé sọ́fà bẹ́ẹ̀ wò ó ara wọn á kọ̀ ẹ wo dáàdì mo ní advice kan fún yín o next time tẹ bá láì kàrà yín ẹ má tẹ̀lé wa o torí tẹ bá tẹ̀lé wa màá ti wọ yín jù. gbẹ́nu ẹ sọ́run jàre. mo ìwà máa ja o. àbí ẹ máa wo ọmọ lásán kejì ajá yìí bàbá tèmi ni wọ́n lanu gbàgà tó ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. ta ni bàbá ẹ. mo rò kórìí ẹ dàrú mo rò kó ṣí èrè. tó bá yẹ kó dààmú tó bá yẹ kó ìyá ẹ̀kọ́ ẹ ní ah, ah, wàhálà ah. àgbàgbà wàhálà sọ̀rọ̀ sí bàbá tẹ̀lé bẹ́ẹ̀. bàbá yẹ kó ẹ ní mo mi ìbàdàn àwọn wèrè o stupid father and son de wọlé mo bẹ̀rẹ̀ sí ṣépè fún mi can you imagine. ẹ̀wẹ́ ṣèpè fún ọmọ mi nínú ilé mi. ṣépè fún ẹ mo wá ń bẹ̀ ẹ ní. ìyẹn pẹ̀tẹ̀ tilẹ̀ ẹ lè wọlé ilé mi ẹ máa láyà o ẹ tún wọnú ilé wá ṣépè. ṣé ń gbọ́ ìyá òṣì náà ṣé ń gbọ́ ìyá òṣì tó bímọ òfò. èmi ìyá wèrè ṣé ń gbọ́ bàbá wèrè. ẹ wò ẹ bọ́ síta àti bàbá ti ọmọ ẹ bọ́ síta kíákíá. ẹ bọ́ ta ẹ bọ́ ta ẹ bọ́ ta ẹ bọ́ ta jọ. ọmọ àlè burúkú ni ẹ ìyá òṣì dẹ ni ẹ ìyá aṣẹ́wó ọmọ aṣẹ́wó. bàbá tiẹ̀ ló lórí burúkú ni bọ́ta. tí ti tapọ̀ ó tapọ̀. àlọ́ àlọ́ ṣùgbọ́n mo fẹ́ kó mọ kíní kan mo fẹ́ níjọ́ méje tí ara ìyàwó mi ò bá yá tí ara ìyàwó mi ò bá yá òtò òtò ìjà lọ olóya jalọ jalọ. báyìí màdé pàyà. kò sí kòtò jọ ní kò sí. ìwọ ọ̀rọ̀ fún ẹ àìpẹ́ kò sí mo ti ta. àwọn olórí burúkú. wọ́n yẹ ẹ ẹ ẹ fọdà sàn ẹ rí àwọn idiot ah, àwọn olùṣọ́ olórí burúkú. ìyẹn kò tẹ̀sílẹ̀ wà bẹ́ẹ̀ mi. tí mo lọ tí mo rà bàbá ní ẹ̀ẹ̀mejì pé kí wọ́n bẹ ọkọ̀ kọ́jọ kan fi ẹ́ sílẹ̀ ah, ẹ ṣe bẹ̀rẹ̀. láwo ríwo jìwo láworíwo jíwó láworíwo jíwó. Hmm. mo ìwà ìwọ ń bá èmi kéjì ò ń bá mi lérí ah! ta ló tó dánrú ẹ̀ wò hmm. ìgbín tó ṣerú ẹ̀ lánàá kò lẹ́jẹ̀ ejò tó ṣẹ̀ mí kò lẹ́sẹ̀ àtejò àtìgbín wọ́n fàyà fà ni. Hmm. Ah! ọ̀pọ̀lọ́ tó dóró ẹ̀wò lọ́jọ́ àná ó ń kiri ni mú ìwá látòrí lọ ìbànújẹ́ ti wọnú ayé ẹ̀ ah! ijó kíjó níjó asínwín ayọ̀káyọ̀ láyọ̀ wèrè látòrí lọ mú ìwá ó máa máa ṣe wèrèwèrè ni o wèrèwèrè ni tìtì ẹ látòrí lọ láwọn oríwọ jíwọ́ láwọn oríwọ jíwọ́ láwọn oríwọ jíwọ́. ìtakùrè ìtakùrè. ọ mò ń bọ̀. sá. mo fẹ́ dé ọ̀dọ̀ dádì mi tí bá kúrò ń bẹ màá wò ìyàwó mi ẹ̀ mú lè lọ́wọ́ o. ok sá. ojú bẹ́ẹ̀ lọ. ẹ sá. Johnny man, Johnny Kimmy, Johnny man, Johnny eh, eh, Johnny man, eh, Johnny man, Johnny man. Kẹ́ndé sọ̀njọ́ olùṣòro ìbùkún. Mílẹ̀ mílẹ̀ àgbáyà. Ìmọ̀rù! Bọ̀dá mú ìwà. Mílẹ̀. Bọ̀dá mú ìwà. Bọ̀dá mú ìwà ẹni sùn. Ìmọ̀rù! Ìmọ̀rù! Bọ̀dá mú ìwà ẹni sùn ìjọ ò lè gbà á ká firú èyí lọ́wọ́. ìbáṣe rí ìbáṣe wọ ni kì í jẹ́ ká fọ ọmọ orogún ẹni lọ́kọ̀. olóyè ń tẹ́sí kú díẹ̀ káàtó. mo ní kẹ́ ẹ lọ bẹ̀yẹn ni n ò ní kẹ́ ẹ lọ jà ń bẹ́ ẹ. àfa ó yẹ kẹ́ wò mí ṣàgbàlagbà ara mi màá máa fàgbàlagbà jà ni kí n ti mọ̀ kí n ti má mọ̀ ọmọ mú ìwà ìdání mú ìwà ló dá gbogbo wàhálà ilẹ̀ sí rẹ̀ lọ́rùn òun ló dálẹ̀ mo ní ká lọ ká lọ bẹ ọmọdé yìí ni a sì bẹ́ kò sì gbà nìyẹn kó jẹ́ àpadà sílé ló dá gbogbo wàhálà ilẹ̀ ẹ wo ibi tó bá rẹ̀ ń sìn ẹ wo ibi tó kó rẹ̀ ń sìn nítorí ọlọ́run. ẹ wo ọjọ́ kiri àná ẹlẹ́yà ara yẹn lọ ni mo ní kẹ́ ẹ má ran yẹn lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ fúnra ara yín kẹ́ ẹ tẹ̀lé wọn lọ ó ní ta rí ọlápẹ̀rẹ̀ ta rí tí mo fi ní kẹ́ ẹ lọ. ẹ má bínú ẹ má bínú kí ni a máa ṣe tìyàwó la rí tá à ń wí tẹ́lẹ̀ ọmọ mi mú ìwà kọ́kọ́ kọ́tọ̀kọ́tọ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀ ò bá ta ayé mu báyìí ó ti lámòdì ó lámòdì àfáà. yọ gbádùn ibo gan ni mú ìwà wà báyìí. ó wà níbi tán ti ń wòsàn ó wà níbi tán ti ń wòsàn àfáà. aláfọwọ́fà ni ẹ wá wò iṣẹ́ ti wá di àjọṣe báyìí o báwa bá ṣe ń wọlé alúwà tá à ń bọ́lọ̀ sọ̀rọ̀ tá à ń ṣe àdúrà ẹ̀yin fúnra ara yín ẹ̀ mọ̀ ṣáájú à ń lé ni o. màá ṣe. báwẹ̀ bá tàn wá bí tá à ń gbàdúrà ẹ̀yin fúnra ẹ̀ mọ̀ gbàdúrà ni o ẹ̀ mọ̀ gbàwẹ̀. màá gbàwẹ̀ màá gbà gbogbo ohun tẹ́ bá ní kí n máa ṣe ẹ ṣáà máa sọ fún mi màá máa ṣe ẹ jọ ọmọ mi ò gbọ́dọ̀ ṣàìsàn kò gbọ́dọ̀ síìkì. ẹ wá wò ẹ lágbọrọ Ọlọ́run yọ ara rẹ ọyà. àmín. èmi fúnra mi gan wà lọlé Ọlọ́run wọlé àwọn bàbá tó kọ́ mi ní kéwú tí bẹ nílùú Ìlọrin àwọn bàbá bàbá àwọn ṣéwù ṣéwù tí Ọlọ́run jogún àṣírí fún Ọlọ́run wọlé àwọn yóò jẹ kára rẹ ọyà. ẹ wò tó bá jẹ́ ti kálọ̀ lù lọ́rin ẹ kú mọ̀ pé ẹsẹ̀ mi ò jìnnà síbẹ̀ tẹ́lẹ̀ èmi náà ṣetán àti tẹ̀lé yín ká lọ bá àwọn bàbá wa ká sáàdì àwọn ṣéwù àwọn ẹni ọlọ́run àwọn ajíbọ́lọ́run sọ̀rọ̀ mo rẹ́dì mo rẹ́dì. ẹ tó bá ti tó bá ti yàgẹ̀ tó pẹ́ mọ̀ tó bá tásìkò àjọlọ náà ni ẹ wo bó bá ṣe wá ń jẹ epo dùn atádùn iye tí ó bá náà wọ́n jẹ́ kẹ́ mọ́ gbọ́. mo ṣàmọ̀ pé ẹ máa wọ mọ́tò lọ gbogbo nkí wọn ẹ ṣáà èmi ni mo pè yín torí pé kí ni mo ti forí ṣe mo ti fọrùn ṣe fún yín tó gbogbo ohun tẹ́ ń fẹ́ nílé awo yìí ni mo ti ṣe fún yín èmi náà fẹ́ gba ẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi tó fẹ́ gbà ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ ewúrẹ́ kọ́ ẹ̀jẹ̀ àgùntàn sì kọ́ ẹ̀jẹ̀ èèyàn ni. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ lẹ́gbọ́n ṣé àwọn yìí pé bàtẹ́yìn náà ti lé àwo gbogbo tẹ́ ẹ fẹ́ pátápátá ńlá láṣẹ òun ṣe fún yín àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀rí ẹ̀yàn fàdálé àwo ni ọba tásìkò báyìí ó lóun fẹ́ gba ẹ̀jẹ̀ ẹ̀yàn ẹ̀yin náà gbọ́dọ̀ fún lẹ́jẹ̀ rẹ̀ ẹ̀yin méjèèjì kíkọ́ fi ọmọ rẹ̀ lẹ́nu ẹ̀yin méjèèjì ilẹ̀ jẹ́ tó fẹ́ gbà. ọmọ àdókò débi ká máa bí mi. ọ̀dà àbáhùn irú èmi ò gan ni máa ń wè mí ẹ̀rẹ́ bẹ́ẹ̀ bá ti ìbímọ nínú ẹ̀yin méjèèjì kíkọ́ fi rẹ̀ lẹ̀ ó ní dandan kẹ́ ẹ ṣe é ẹ gbọ́dọ̀ ṣe ni èmi tẹ̀ ń wò yìí náà mo ti ṣe irú òrò bá ń kọjá ojú kòrò láti ṣàwọn olótùú fẹ́. ẹ wo màmá ṣẹ́rí ìtẹ̀sọ́sì kò lé o torí èmi lèmi mú mo rẹ́ni kejì wá sí ibi ìbàdàn mo lè ti sin débi tẹ́lú òṣèlú ìbà òun náà la fi rẹ̀ ẹ́ lẹ̀ torí mi ò ṣe jésù ìléwà kúkú ilé ìgbà kó nínú wọn sọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ fún ẹ̀ tàbọ̀rọ̀ òun sọ yìí. ẹ gbọ́ ẹ gbọ́ kò sọ̀rọ̀ àríyànjiyàn kankan mọ́ nǹkan tí mo fẹ́ ó o ṣùgbọ́n mo wá fún yín ní ọjọ́ méje péré kẹ́ ẹ fi lọ jíròrò láàrin ara yín ẹni tí ò bá fi ara rẹ̀ sílẹ̀. ọ̀rọ̀ mú sí ọ̀rọ̀ lọ bẹ̀ wọ́n ẹ wọ ìyá ẹ wá bẹ̀ wọ́n pẹ̀lú ẹ̀kọ́ lọ ìdíje ẹ̀ lọ́sìn ẹ wá bẹ̀ wọ́n. ètò wọn rí gẹ́gẹ́ bí akọ aláǹgbá yín ah. tí wọ́n béèrè lọ́wọ́ rẹ ló fún ọ bọ́lájà òun ló fi rẹ̀ lẹ́ni bó ṣe jẹ́gẹ̀dẹ̀ ló fi rẹ̀ lẹ́ni ó ní dandan. ẹ wọ ẹ ṣíṣe ah. kó òjijì ọ̀fẹ́ nígbà tá à ń béèrè nǹkan lóríṣiríṣi tọwọ́ yín tẹ̀ tẹ̀ ṣàṣeyọrí lórí ohun gbogbo ẹ̀yin ọ̀nà ìgbà yìí náà fi ti yín lẹ̀ kẹ́ ẹ yá apakítí mọ́ rí wo ìtì ẹ̀dá kó o fi rẹ̀ ẹ́ kí n là. màmá ẹ bá jẹ àwọn ojú yín o ẹ jẹ́ abá òǹkú sọ̀rọ̀. òǹkú èwo. àwọn tó jókòó ni. ọ ọ má fẹsẹ̀ ẹlẹ́kọ̀ọ́ fẹ́ ló kọ́ ìwọ ọmọ yìí. ẹ má jẹ́ ìwọ́dà ogun bíbá yín wú àìsè ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí má kìlọ̀ fẹ́ bá dàn wo bọ́ ọba lọ́ọ́ yasa nítorí àsáró rí ilé àwọ ojú ìwé òrí bẹ́ẹ̀ mo sọ fún ọ ẹjẹ́ àfilé ẹ ti ẹ̀dá kankan mọ̀ ẹ yá múra láàrin ẹ̀yin méjèèjì ẹ ronú sí kó tó dá méje tí ẹ dá fún yín. tó yẹ mo fọlọ́ mo fi bẹ́ẹ̀ o ṣọ́rọ́ ọmọ tí òbí bá ń bá wí tó bá ń wa nùkì wọ́n ṣe tán àti parun ni ọlọ́run lánàá kò ní kó parun. Ah ẹni tí ó bèṣù jẹun síbẹ̀ ágùn ọ̀rọ̀ bẹ́ṣù fún ní ládìyẹ sí àgbò òdìdí ọmọ lọ́wọ́. wọn àti gun kiri kọjá ewé. mo wẹ̀dọ̀ títí tí mo olúwẹ̀rí. àìbẹ̀tán kápá àwọ̀ mọ́ àìrítán kápá àrí mọ́ èyí ni wọ́n fi ń pè wá ní ọmọ ṣíṣe ń rojú tàìṣe ń bẹ̀bẹ̀ ó ṣe tán ó dáa pọn iwájú ò ṣe é lọ ẹ̀yìn ò sì ṣe é padà sí ẹ̀ gbọ́ mi báyìí àìwọ̀bì apá àwọ̀ mọ́ o mo fẹ́ kẹ́ ẹ rò ó dáadáa ẹ̀gbọ́n mi. mo ṣetán láti wọ anyway mo ṣògùn kọjá kádàrá. Hmm. ohun tọ́wọ́ mi ò tó mo fi gàngàn fà á di wàhálà. no mi ò ní gbà. jókòó síbi òun wọ ẹkún mu bíi gàrí oníkòsí. mi ìsúkùn mi ìsúkùn o. ṣàlàyé fún mi nǹkan tó bá ṣẹlẹ̀ ṣọ pé mi ni mo bí ẹ ó dẹ̀ lókè mi lẹ́yìn ọ̀run ní tó bá ṣẹlẹ̀ gangan ni kò jẹ́ kí n mọ̀. kò sí nǹkan kan mú mi kẹ̀dẹ̀ máa wá wo ilẹ̀ ń jẹ̀yàn o. ta ló kú. dádì ni mo kò rántí pé dádì ti kú dáàdì dáàdì ẹ̀ tó ti kú láti bí ọdún bíi mẹ́jọ sẹ́yìn ìyẹn ló wá rán sílẹ̀ ní ló wá jókòó síbi lòun wọ ẹkún mu bíi gàrí o ò tí ì sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi. omi yẹn nìkan náà ni dáàdì ni ẹ wo dáàdì ti kú. jẹ́ kí n bi ẹ́ ní ìbéèrè kan ṣé látìgbà tí bàbá ẹ̀ ti kú mò ń jẹ́ kó màlá pé kò sí bàbá ẹ̀ láyé mọ́ ni àbí mò ń fìyà jẹ lóṣùwájú kò síbi lòun wa ẹkún lo nítorí dádì tó ti kú láti ọdún mẹ́jọ sẹ́yìn mi ìgbàgbọ́ pé yẹn ló ń pa ẹlẹ́kún ṣàlàyé ohun tó bá ń ṣẹlẹ̀ fún mi kó jẹ́ kí n mọ̀. dádì náà ni dádì ti kú ah, dádì ni mo rántí lé ni o. ti dádì ló ń pa ẹlẹ́kún ṣé ká ṣe sàárà fún wọn gbà yẹn. ẹ jẹ́ sàárà sàárà yẹn dá. sàárà yẹn dá. Mm ṣàlè wà ní sùúrù pẹ̀lẹ́. má sunkún mọ́ sàrà yẹn la máa ṣe. ẹ á ṣe sàrà má ronú mọ́ o má ronú mọ́ jọ o mo ní pẹ́ dé má ronú mọ́ o. èmi bá mi o kejì kó bá mi kejì kó bá mi àtẹnujẹ mi ṣàlè wá òjò tó bá pàjẹ́ lóru tó bá délé kò ní lè sọ. So ṣíṣe ń rojú àìṣe ń bẹ̀bẹ̀ iwájú ò ṣe é lọ ẹ̀yìn ò ṣe é padà sí o àbámọ̀ ká má ṣe é àṣetán dáa kan. ẹ ká mi ò ah, wà ó ọ̀rọ̀ alẹ́ ìjẹta ni ẹ wo mú mi nǹkan tó béèrè fún ti pọ̀ jù mí lè fi lẹ̀ ẹ ẹ ṣàánú mi àgbàlagbà ní ẹjọ́ iná mo sáàdì ẹ ṣàánú mi ẹjọ́ mú mi ẹjọ́ ẹjọ́. ǹjẹ́ ẹ rántí níjọ́ tẹ́ ẹ wá bá mi ẹ rántí ní tí mo sọ fún yín mo ní tẹ́ ẹ fẹ́ wọ ìmọ̀ lọ́lágbára gan-an o mo ní àìṣekápá àṣemọ́ o èèyàn rí kókó òun ò rí mọ́ o àìwọ̀ bẹ̀tà tó padà sẹ́yìn o ṣé ẹ rántí pé mo sọ fún yín mo ní kẹ́ ẹ rò dáadáa mo fún yín láyè kẹ́ ẹ rèé rò ẹ rò tán ẹ tún wáá bá mi ẹ lọ́yà láti ṣe kó tó di pa akẹsẹ̀ bọ́ kò sí ṣíṣe kò sáìṣe ṣé ẹ rí n táyé bá béèrè lọ́wọ́ yín ni ẹ rè fáyé. torí mi gangan tẹ̀ ń wò yìí ọmọ kan ṣoṣo ojú kan ẹ̀pà ojú kan èrè tí mo bí ó ní mo fà kalẹ̀ ńgbà tí wọ́n béèrè lọ́wọ́ mi. ẹ wọ́n ọmọ tẹ̀ ń wò pẹ̀lú mi èmi kí mo bí o ọmọ ọmọ mi ni ọlọ́run ló ní kó ti bímọ lẹ́ǹgbà náà bí ọba ti bímọ lẹ̀ páíkó lèmi náà ìbáṣojú tí wọn ọba máa wò kódà àwọn tẹ̀ ń wò bí wọ́n bá ní èmi gan làwọn fẹ́ lásìkò tí wọ́n gbọ́ ọmọ mi èmi mo ṣe tó àti fara mi lẹ̀. Ah! Ah! bó ṣe rí nu ah! torí náà ń kọ́. màámi màámi ẹ jù títí yóò ní bàjẹ́ mọ́. àmín àṣẹ. ẹ ìgbà tán ni pé kí ìkan nínú èmi àti kejì ká fira wa sílẹ̀ ẹ jọ ó ti pọ̀ ju ẹ ṣàánú mi ẹ sọ wá rí ngbà tí wọn ní kẹ́nìkan fara wọn kalẹ̀ nú ẹ̀yin méjèèjì àìtí ìbímọ yín ló fà á tó bá ṣe pé ẹ̀ ti bímọ yín wọ́n mọ́ níwọ̀n ìbá béèrè lọ́wọ́ yín àwọn ayé náà dájú tó bá wọn ṣùgbọ́n gbọ̀rọ̀ wá rí báyìí ìwọ ló mú kéjì ọ̀rẹ́ rẹ wá bá mi o sì lọ nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ni oní gbogbo tó bá béèrè ni máa ṣe é fún ọ ẹ fara rẹ kalẹ̀ kí n fara mi kalẹ̀ èwo wá ní ọwọ́ tí wọ́n ń tẹ́ ẹ jẹ́ má sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ síbi tọ́lọ̀ wá jàre kí n fara mi kalẹ̀ èmi e, e, jẹ́ jésù àbígbà tí mo wá ń tẹ́wọ́ tó ń tẹ́wọ́ kọ ẹ jọ máa ẹ ṣàánú èmi o agbọ̀rọ̀dù lásán lè mí o kí n fara mi kalẹ̀. owó mọ́tò tó ní kí n bẹ́ẹ̀ fi kú màá fi kú. Ah, ẹ máa gbọ́rọ̀ wọ ayé mi bẹ́ẹ̀ bá yẹjọ́ ara yín pa èmi níbí rẹ̀ o. màmá ah! tèmi bá mi kí fara mi kalẹ̀ láì jésù ọlọ́run kí fara mi kalẹ̀ báyìí àbí ìjọ eléjọ ọlọ́lọ́rọ̀ ìjọ eléjọ ọlọ́lọ́rọ̀ ló máa jẹ́ kó di tèmi o mo ti lọ́gbọ́n mi ta. fún mi lóbi kì í fún ọ̀la ọ̀sà. kí ni màá ṣe ti jáde bóyá má bínú kọ́ pẹ̀lú mọ́tò ní ìjọ kí ni màá ṣe fún un nǹkan tó bá fẹ́ máa ṣe fún ṣọlọ́ mọ́tò tó fẹ́ ra yẹn tó ní kó ní ìdówó láti fi kú máa fi kú ju ẹ ara jíìpù tẹ̀ nira káàjọ ṣàánú jẹ́ ara mọ́tò fún mi kéjì ọ̀rọ̀ kan lélẹ́yìí tó wà lẹ́yìn járe àwọn kó ká máa ṣe sí irú ọpọlọ yẹn ọpọlọ ẹ hmm, jẹ́ kí n tún rò hmm, ó mọ̀ bá kòkè tó kọlẹ̀ ó níbi tá à ń gbé sí. ah o ṣé ọ̀rẹ́ mi mo trust ẹ tábà ṣe ń délé báyìí máa kọ chẹ́ẹ̀kì owó mọ́tò yẹn fún mi máa kọ́ mú ẹ ìwà ara mọ́mọ́ mọ́tò. Múyìwá. lẹ́ẹ̀dẹ̀ lọ́wọ́ àtẹ̀sẹ̀ yìí. yóò lálàáfíà ṣe é rí i pé ìyàtọ̀ ti ń bẹ lára rẹ̀. bàbá ẹ̀dẹ̀nu ti ń gbádùn ẹnu yàtọ̀ sí ti tẹ́lẹ̀ mo pe ọmọ mi kò dá mi lóhùn bóyá ló tiẹ̀ dá mi mọ̀ ẹ tún wo bẹ ṣe de ọmọ lọ́wọ́ tẹ dé lẹ́sẹ̀ ẹ tún kó pọ̀ mọ́ àwọn wèrè kò dá báyìí. wọn gbọ́ ohun tó wí àwọn wo mo kó pọ̀ mọ́. àwọn wèrè lẹ kó ọmọ mi pọ̀ mọ́ yìí kí lo lérò pé ń ṣe ọmọ tiẹ̀. amúdílẹ̀ pé fún wa ń jọta gbede bíi. ṣe ń gbọ́ à ń rò fún èdè ọ̀yẹ́ kọ àmọ́dí mo pè ọmọ pé àìlànà pé how àmọ́dí náà là á pè a máa dọ́gbọ́n sí ni wo ọ̀rẹ́ wa wèrè ní í ṣe ọmọ. wèrè báwo. wèrè ni. wèrè ni mú ìwá ṣùgbọ́n. wo wo ṣe é fẹ́ kọ́ lálàáfíà ẹ dákun ẹ fún mi ní oṣù kan sí oṣù kan àbọ̀ á tọ́jú rẹ̀ yóò sì lálàáfíà. oṣù kan sóṣù kan àbọ̀. wò ó má bọ̀rọ̀ jìnnà yóò nà yín lówó bó ṣe wà yí pàpà bẹ́ẹ̀ bá fẹ́ gbádùn lóṣù kan àbọ̀ òun ẹgbẹ̀rún mẹ́rìnlá ìgò ṣìnáàbù kan àti akọ pàǹgbà kan. bàbá ṣé kì í ṣe pé ilẹ̀ ń dra gàárẹ̀ ọmọdé ilẹ̀ ìfẹ́ gbádùn bọ̀rọ̀ oṣù kan sóṣù kan àbọ̀ níjọ́ta kọ́ gbedébí ẹni ká fowó lẹ̀ mo ti ní fún yín lówó ẹni àfowó lẹ̀ pé tó bá lálàáfíà ẹ mú wa ẹ tún ṣe wá ń béèrè owó lé ní lẹ́yìn ọ̀sẹ̀ kélòó. ọbọrọ jẹ àìwo wèrè kágbẹ̀jẹ́ látijọ́ ni o láyé ìsìn ẹni bá ti mú wèrè wá yóò náwó bí ọba náwó kò ní gbádùn. ẹ̀yin lẹ náà kì í gbowó. owó mi wà tẹ pé bàbá bá fẹ́ gbà á ní kẹ́ bí wèrè ó kówó sórí èṣù orí èṣù láti kò tábẹ̀ sí iná le ọ̀tán. kò gbogbo yìí tẹ bá fẹ́ gbà ẹ jẹ́ ń fún yín lé mo kàn fẹ́ kọ́mọ yìí tètè gbádùn ẹ jọ. ǹjẹ́ o ti mú ẹ̀jẹ̀ ìlú wá fún yìí. Ah, ah, bàbá èékánná àti irun orí tẹ ní ká mú wá òun náà là mú wá yìí. kò gbọ́dọ̀ jẹ́ ìkan ẹ̀jẹ̀ ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ wa bíbá yìí. ẹ̀jẹ̀ ìkan náà wà tájọ wà bíbá yìí náà ni. <laughs> òun náà ni òun náà ni àṣẹ́gun àṣẹ́gun àṣẹ́gun gbogbo nǹkan tó bá ń dáwọ́lé yóò mọ ojúṣe fún ọ. àṣẹ. gbogbo tó bá ń dáwọ́lé yóò mọ ojúṣe fún ọ. àṣẹ. gbogbo tó bá ń dáwọ́lé yóò mọ ojúṣe fún ọ. àṣẹ. iṣẹ́ tó fún mi lóúnjẹ mi. tọ́tẹ̀. bùkù mi tí mo fi ń ṣèkejì ara ah! wọ́n sì pamọ́ lọ́lọ́sàn gan. ẹ̀yin ayé ẹ fi hàn mí ibi tí iná bá gbàjọ́ ẹ fi hàn mí ẹ jẹ́ kí n rí kedere torí dúdú ní sáwọn nílẹ̀ ẹ̀mọ̀ dúdú rẹ̀rẹ̀rẹ̀ ní sáwọn nílẹ̀ ẹ̀mọ̀ rẹ̀rẹ̀ kò dúdú kọ̀ rẹ̀rẹ̀ ní sáwọn nílẹ̀ ẹ̀mọ̀ kẹfun kí dúdú ọ̀ lọ kí mọ̀lẹ́ òde ibi tẹ́lẹ̀ ti wá bọ̀ fẹ́ rí i. Kalawa I'm on the òun ni mọ́mì tèmi náà fayé lẹ̀ o hmm. kejì ta ló lè ṣiṣẹ́ ibi ta ló lè máa ṣe iṣẹ́ ibi kejì ṣé o fẹ́ gbọ́ olè oníjàgbà o má ṣe lójú fìrí ọmọ ẹni tó ṣiṣẹ́ ẹ̀ mo kàn ń bí ẹni hmm. ìyá yìí gbẹ̀san wípé afọmọ ẹ̀ kalẹ̀ o kó tó jẹ́ pàyà wa ni àmọ́ tí bá máa fi ṣetán pẹ̀lú ìyá yẹn ọ̀run gan á wípé ilé ayé mi tẹ̀lé màá gba ẹ̀san màá gbẹ̀san o. Ah! Kejì, this is too much. Ilé tí kò jù. láworíwo jíwó láworíwo jíwó irọ́ ló pa irọ́ pátápátá dáa ló pa bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀yin ọmọdé wọ̀ ẹ̀wọ̀n burú o ẹ̀wọ̀n ní kàánú o èmi pẹ̀ mí lẹ́yìn tán ẹ̀wọ̀n mi àwọn ẹ̀sìn jẹ́ mi jẹ irọ́ mi o ẹ̀ẹ̀mí orí mi mú òní máa pa ọ̀nà máa pa ẹnu ẹnu lọ́pàá lẹ́sẹ̀ nígbà kan ojú ọ̀nà ẹ̀ẹ̀rẹ́ mi mú rárá. ìyá ó tó bẹ́ẹ̀ lóòótọ́ lẹ̀ lè gbé wa lẹ́yìn àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí a ṣetán láti fi eyín yẹn ká fi gé yín jẹ yánmọ̀yánmọ̀ ìwọ náà dà ìwọ náà dà ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ yóò gba bẹ́ẹ̀. yẹ yẹ yẹ yà irọ́ irọ́ irọ́ ni irọ́ irọ́ irọ́ irọ́ ah ah ah. òjìpàṣẹ ọ̀gànjọ́ aláṣẹ orí lórí aláṣẹ orí wọ́n gbóná wọ́n lè kókó ojú rí lọ. aláṣẹ òru ọ̀tá mọ́ lọ́fà láàjìn ajídágbá oró sí. pàṣẹ o àwọn olùjí pàṣẹ òdodo lòun máa ṣe lòun rí aláṣẹ. asalaamu alaykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah. ṣé mi pẹ́. ẹ pẹ́ o kọ́dà mo bẹ́ẹ̀ lè béèrè pé ṣé àrùn plẹ̀ lóṣù tó yọ yìí. <laughs> alhamdulilayi ẹ ṣe bí ẹni ṣe pè mí yẹn mo múra lọ́wọ́ náà ni mo ti ṣetán tẹ́lẹ̀ mo fẹ́ máa jáde ìyẹn ló jẹ́ kó tún lọ́ọ́ ṣèlú ẹni yá díẹ̀. adúgbò ọlọ ẹ̀yin olóyè ọ̀rọ̀ yìí ti dayọ̀. alihamudulilayi. torí pé àwọn bàbá wa nílùú Ìlọrin wọn ní fi ṣàlágbó kẹ́ ẹ fọkàn balẹ̀. alihamudulilayi alihamudulilayi. ipe gbogbo òkèsòro tó ń wà láyà yín tẹ̀rù kó bẹ́yà nǹkan tí ò lè níyanjú ni ó ti di pẹ̀tẹ́lẹ̀. alihamudulilayi rabbil alamin. ẹ̀yin tí wọ́n sọ páàsì pọ̀ ṣùgbọ́n ìtọ́jẹ́ ti ń bẹ̀ ni pé ẹ̀yin gba àwẹ̀ mẹ́ta. àwẹ̀ mẹ́ta bí ọjọ́ wo ni kí n bẹ̀rẹ̀. látọ̀la lọ ni ọ̀la ọ̀túnla àtijọ́ mẹ́rin. ọ̀la ọ̀túnla àtijọ́ mẹ́rin. bí wọ́n bá ṣe wá ń gba àwẹ̀ yìí ní òkè ìṣòro tó ń gbóhùn tí ń dùn yín lọ́kàn yín tó jẹ́ ìbànújẹ́ kan fún yín ká máa tọrọ sí o bẹ́ẹ̀ bá ṣe ń gbà wọ́n lé àwa náà wọnú alóhàn bí. lẹ́yìn àwọn ọjọ́ mẹ́ta ẹ ti ká àwọn omi ọlọ́run tí mo ní kí n ṣàlàyé fún yín nù ṣùgbọ́n gbogbo tó wá kù sí àwọn ọmọ àwọn ọba yẹn lónìí. ẹ ṣe mo dúpẹ́ àfà mo dúpẹ́ ọ̀rọ̀ tí inú àdáyọ̀ iṣẹ́ tí ọlọ́run bá ti parí pátápátá ló máa máa tarí sọ́dọ̀ yín ọlá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlá ànábì musa ọlá ànábì isa ọlá ànábì ibrahim ọlá àwọlá ànábì àwọlá àdìjátìlẹ̀ kúbúrà àwọlá abẹ́tẹ̀ láti bí sẹ́mìsẹ́mì ọlá àgbàdúrà yìí náà ẹ ṣe mi dúpẹ́. ẹ wo bisimilahi rahman rahim alamu salala sere muhammad le fatali ma guli kora hadmi man sabaka no sura ke bele akui wal hadi la sura ka mustaqim wala li ka fa azim bismillahi rahman rahim inna mahamul wasu baras biya di mala kudu ne da jawuna bismillahir rahmanir rahim allahumma salli ala sayyidina muhammad al fatil ma ugli qala ma sabaka na wasira ke bil haqqi wa la adi la azwaj kan mustaqim wa la yaka qawlan azim allahumma salli ala muhammad al fatil ma ugli qala sabaka na wasira ke bil haqqi wa la adi la azwaj kan mustaqim wa la yaka qawlan azim allahumma salli ala muhammad al fatil ma ugli qala azim ma sabaka na wasira ke bil haqqi wa la adi la azwaj kan mustaqim wa la yaka qawlan azim

لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العظيم لا حول ولا قوة إلا بالله العظيم لا حول ولا قوة إلا بالله العظيم لا حول ولا قوة إلا بالله العظيم لا حول ولا قوة إلا بالله العظيم لا حول ولا قوة إلا بالله العظيم لا حول ولا قوة إلا بالله العظيم لا حول ولا قوة إلا بالله العظيم لا حول ولا قوة إلا بالله العظيم àkókò àdúrà yo, o. bọ́rọ̀ bá sì dùn àdúrà ni kó má bàa bàjẹ́. kò sí ohun tó tóbi tó ju àdúrà lọ. bógun ayé galaga àdúrà la ó fi wo dànù o. dáràn ó gbé. jẹ jẹ. ẹ mo dáràn ibo mo wà yìí. Ah. ẹ jọ̀wọ́ tún mi o ah, ta ló dé mi báyìí ah. ẹjọ́ tó yọ lọ́wọ́ wá tún mi o mo dáràn arínwèrè ẹ jọ̀wọ́ tú mi o ah, ah, mo dáràn mo ah, ẹ wá tú mi. Ah, èmi bàbá ẹ jọ̀ọ́ báwo mo ṣe dé ní ọmọ ṣẹlẹ̀ bí ẹ̀ṣà ló mi àárín àwọn wèrè ni mo wà yìí. wọ́n gbọ́. àárín àwọn wèrè ni mo wà yìí wọ́n dèmi lọ́wọ́ mo ṣe débi mi ò mọ. kí ló kọ bàbá rẹ. láwùn mi lórúkọ bàbá mi jẹ ẹjọ ah. ẹ bá mi tún kìíní iná. ẹ̀yin tó láyé ẹ mà ṣe é. ifá ò mà ṣe é. kí ló kọ ẹ lẹ́ẹ̀kan sí wá ni mò ń jẹ́ bàbá ẹ bá mi tù kí ni wọ́n lè gé mi jẹ. àbúrò ò ní ṣe ọmọ. bàbá hmm? ṣèmi náà ya ni. rárá o wèrè ẹ̀wẹ̀wẹ̀ ọ̀ ya wèrè àmọ́ di kékeré kan báyìí ló ṣe ọ́. mo tọrọ báwo ṣe lè bí bàbá. ẹ̀yin aláṣetá. bàbá wá má sá yọ ọkùnrin balẹ̀. Ah, Baba, ọlọ́run. bàbá ṣé pé mo ya wèrè. ọ ya wèrè. ó tọrọ. òjòjò kan báyìí wẹ́rẹ́wẹ́ lọ́rara tí ọ ya wèrè ọlọ́run ò ní yà ń wèrè. àwọn èèyàn mọ̀ pé mo ya wèrè bàbá. àlọ́ ya wèrè kò sẹ́ni tó mọ̀ kò sẹ́ni tó mọ̀ ń tẹ̀lé mi kálẹ̀. dádì mi kọ́. bàbá ẹ wà ìyàwó mi ń kọ́. ìyàwó ẹ̀ ń bẹ́ náà lé ọ̀dọ̀ mi <laughs> ọmọ mi náà kọ́. òun náà wà mẹ́. ó wà lọ́dọ̀ yìí. ìwọ tẹ̀lé mi ká lọ. tẹ̀lé mi ká lọ. bàbá. Hmm? ká tẹ̀lé mi. má mú boyfriend mi lọ. ṣé rí ẹ ò burú. kí ni kí ni má mú boyfriend mi lọ. kọ́lá má jọ lọ. má mú bẹ́sẹ̀ máa ń gbọ́kọ̀ lọ́kọ̀ nìyẹn. kọ́lá. àgbà. jésù rú. wéré wéré wéré. àwọn náà ó gbádùn ìtàkà lọ kàdùn wèrè wèrè wèrè wèrè wèrè ẹni ìgbà wèrè. Bẹ́jọ́ bá ń jó wèrè kó má fojú di ẹ̀rùn torí borí ń bẹ̀ lẹ́yìn Yes sà. Ṣé ó Are you sure? Yes sir. O ti jẹun. Bẹ́ẹ̀ sà very good Um, um daddy. ẹ jọ sá ẹlẹ́rán mú ìwà ń ṣe látànà ṣé kò tí tó dé ni sá. ṣé èmi ni mo sọ fún ẹ wípé mo rán mú ìwà ń ṣe látànà. ẹ lè ṣọ́ pé mi mo sọ bẹ́ẹ̀. around what time ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ọ̀sán mọ́rọ̀ lè lè sọ bẹ́ẹ̀ sá. ọ̀sán mọ́rọ̀ òótọ́ ni mo sọ bẹ́ẹ̀ lánàá but mo kàn mọ́ mọ́ parọ́ fún ẹ ni ibi tí mo ìwà lọ mo mọ̀ pé kò lè wálé lánàá and of course um, that is the more reason ni mo ṣe sọ fún ẹ pé tètè lọ wẹ̀ yàn pé mo sọ fún ẹ láàárọ̀ yìí pé lọ wẹ̀ o tí n bá dé à ń jáde lọ ibi tí mo ìwà wà lèmi àti ìjọfẹ́ lọ ó ń ṣiṣẹ́ kan lọ́wọ́ ń bẹ̀ ni. ẹ ẹ ṣe dáadé. and i'm very sure pé o ti wẹ̀ o ti múra tán. yes wà á wá bá mi lọ sí inú bedroom mi wà á ṣí wardrobe mi wà á bá mi mú aṣọ tó bá dà tó ní agbádá wà bá mi yọ bàtà kan níbi tí mò ń kó àwọn bàtà sí wà á pọ́líṣì wà wá fìlà tó dáa. kò máa kọ́ máa dúró dé mi. dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lọ alihamdulilayi alihamdulilayi ara ọmọ iléyà gbogbo ohun tí mo bá sọ pátápátá lánàá ló mọ̀ ó tún sọ táyì tí mo bóun sọ ó sọ orú ọ̀rọ̀ tá sọ ọlọ́run tó mára òun yá ó máa mára mú ìwà yá lágbára ọlọ́run àtìlẹ́yìn ànábì Muhammad ah mo tiẹ̀ dúpẹ́ o mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ o alhamdulilayi ara yín lé mi gan-an ọkọ ẹ má wò mí ràn báyìí. kejì kí ni o tún fẹ́ kí n ṣe gbogbo ọ̀nà mo ti dọ̀tá pátápátá ọ̀nà ti pin. ẹ má wò mí báyìí má jẹ́ kí n kú. ọ̀dà ṣé wàá yọ ẹ̀mí tèmi sórí ẹ̀mí ẹ̀ ni. ìrora yéé. báwo ló ti ṣe ń ṣe ẹ báyìí. dádì ẹ jọ̀ọ́. kí lẹ tún fẹ́ kí n ṣe ṣé mo jẹ́ dókítà ni. Ah, màá jẹ́ o máa jẹ́wọ́. ó fẹ́ jẹ́wọ́. kí kí ló fẹ́ sọ irú ọ̀rọ̀ wo ló fẹ́ sọ lẹ́nu. ọ̀nà ọmọ jẹ́wọ́ kí n tiẹ̀ èèyàn náà ọkà ọ̀nà ọmọ kà mọ̀ ń gbọ́jà rẹ. ṣe lórí ọ̀rọ̀ yìí òun ni mọ́mí mi kú sí o. ọlọ́pàá yẹ. àtọ̀rẹ́ mi Ah! wá. inú má jìnnà o kéèjì ó ṣèyí tán wọ́n lọ pààyẹ́ ẹ. ogún mi ò pa wọ́n directly gbogbo iṣẹ́ ibi tí mo ti ṣe gbogbo ẹ̀mí tó ti bọ́ lọ́wọ́ mi repercussion ẹ̀ nìyẹn kó tó jẹ́ kí ìyá mi kú ni. yéé. kò sí kékékékéké kejì o sì yí tán o sì tán dákun dákun dákun torí ọlọ́pàá ah, wọ́n tó lè dijú tó fi lè pààyà tó bí ọ gangan kí n tèmi tẹ́kùn mọ̀kàn báyẹ̀ ẹ̀ tán ni ṣé n dúró kọ́ mi pa mí. Ah! Ah, mọ wàá jẹ bọwọ mi lọ gbà kú o tó bá di lẹ́sẹ̀ mọ mi bá já ọ. dáàdi ẹ má fi wá sílẹ̀. má wọ wèrè. ọ̀rẹ́ mi ṣàléwá ló tì mí sí ọ̀rẹ́ mi má fi mí lẹ̀ ṣàléwá ní. ẹni a wí fún ọba jẹ́ ó ẹni tá a bá sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà ìwà àti ṣàléwá kókókókókó yí káàkiri ṣé kò tán báyìí sìn tí n bá ń bá ẹ sọ̀rọ̀ ńgbà yẹn wàá máa tutọ́ sókè wàá máa fojú gbà ni ṣé bóun ló ti délẹ̀ báyìí sìn ibo ló fẹ́ kí n rù ẹ lọ ibo ni mo mọ̀ ibo ni mo mọ̀ lẹ́kọ̀ọ́ tí mo fẹ́ rù ẹ. olùṣà ah! lè fi ẹ́ sílẹ̀ báyìí. ẹ̀fọ́rí ìpọ̀ ṣáájú mi ọ̀rẹ́ mi omi ọ̀pá. kejì mo ní láti sáré meet up for appointment kan mo ṣe ń lọ yìí màá máa bẹ́ẹ̀ tọ́ gbogbo èrè tó yẹ kí n tọ́ lọ́wọ́ ọbẹ̀ náà ni màá bẹ́ẹ̀ tọ̀ lóṣù ti gbọ́. má fi mí lẹ̀ lọ́ba. Ah. Eh, jẹ́ kí n tètè máa lọ. Ah! màá rí ẹ létà bí mo ṣe ń lọ ì máa tọ̀ gbogbo ìrìn ẹ̀. kàwéré kékeré di ìjà lọ péjọ bá ń jó ah. rèrè kó má fojú oh. di èrùn torí borí ń bẹ̀lẹ̀ ọ̀ká lè kóró ara rẹ̀ bá ara oh. ẹ̀ olúwa yàn fún ni olólùwà ẹ ti ń bá ní kalẹ̀ tá ò jọ gbọ́ ọ̀rọ̀ àwọn ara wa yé yàtọ̀ sí alága. ọpẹ́ yẹ wá ọlọ́run àdúpẹ́ ọpẹ́ yẹ wá ọlọ́run àdúpẹ́. orí tó ṣe fún wa tí inú àwa dùn. ọpẹ́ yẹ wá ọlọ́run àdúpẹ́. orí tó ṣe fún wa tí inú àwa dùn. ọpẹ́ yẹ wá ọlọ́run àdúpẹ́ a dúpẹ́ fún ọlọ́run. alihamudulilayi. a dúpẹ́ fún ọlọ́run. alihamudulilayi. a dúpẹ́ fún ọlọ́run. alihamudulilayi. ẹẹ ìdí ọpẹ́ wa pọ̀. fún àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ lọ tẹlomi ò tó bá ń tó ti bá a lọ. ṣùgbọ́n àwa dúpẹ́ fún ọlọ́run pé gbogbo bó tilẹ̀ kó lè tó ọlọ́run gbé wa lékè ìṣòro náà gbogbo tó bá kù sí ọlọ́run tó máa gbé wa lékè náà ni. ọpẹ́ wa kejì tó wá lọ sílùú lọ́rin lọ́dọ̀ àwọn àfa wa tán jẹ́ bàbá bàbá tó jẹ́ pé àwọn náà fún wa ní omi ìmọ̀ táwa mu nítorí pé ara wọn lọ́lọ́run parí àṣírí sí. àwọn bàbá fi ń yé mi pé ìdílé iṣẹ́ kò ní parun. àmín. ògo tó ti yọ́ndé ò ní wọ̀kùn. àmín. àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ògo náà ò wọ̀kùn kò ní wọ̀kùn títí láéláé. àmín àmín. ẹ ẹ olóye ìmọ̀ràn kan ni mo fẹ́ fún yín lórí àwọn méjèèjì nítorí pé wọn ò súnmọ́ lọ́hùn wọn ò ń gbàdúrà gẹ́gẹ́ bí àwọn àgbà sì sọ wọ́n ní tó da ń fàdúrà èyí tó kú dẹ́ka tó náà òun náà ń fàdúrà ọlọ́run bá gan fúnra ẹ̀ tó wá sọ ní àlùkùránì. ó ní àdúrà how save the woman. àdúrà ni ìdààmú mi ni kò sí gbogbo òun ṣe le tó kó le jù bẹ́ẹ̀ lọ tàbá fi àdúrà sí yóò di pẹ̀tẹ́lẹ̀ ká jìnnà sọlọ́run ká kírun. ẹ ṣe mo dúpẹ́ àfa òun ló kú jókòó yìí ẹ sọ lẹ́yìn ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ ẹ̀yin gan bóyá lẹ mọ súnú ẹ̀ gangan mú ìwá mú ìwá mú ìwá ìharandẹ ó ti gbàgbé pé orúkọ ta sọ òun gangan ó rẹwà ó dùn ún pè orúkọ àlàáfíà tí a sọ òun gangan ó dájú mú ìwá lọ Abdulganiyi ló ń jẹ ẹrú ọba ọlọ́rọ̀ fọdàmàtà àmọ́ kò ní kò ní jẹ́ kán pè wọ́n bẹ́ẹ̀ ẹ bóyá tẹ́yìn náà bá bá mi sọ ẹni kó ṣèlérí níwájú yín pé kó wọn a máa kírun látẹni lọ. Abdulganiyi. afa mo ṣèlérí fún yín lè ní wípé wákàtí márùn-ún tèmi àti ìyàwó mi ò ní já látẹ̀ni lọ. Ah, alhamdulilayi rabbil alamin. kí ọlọ́run kó fún wa ṣe. ẹ ṣe. Allahu akbar. Um, dadi. Mm-hmm. ẹjọ́ ọmọ mi ń kọ́. Ah, ọmọ ẹ <laughs> nǹkan kan ṣe ọmọ ẹ o ó wà láyọ̀ àtàlàfíà nígbà tí gbogbo rògbòdìyàn yẹn tó pọ̀ àfa fúnra wọn náà advice wa pé nígbà tó ti jẹ́ pé school ọmọ wa kàyà fílẹ̀ kà má ti jọ wálé mo lè béèrè lọ́wọ́ yín sìn ṣé ọmọ lè wálé nítorí holiday wọn máa bẹ̀rẹ̀ ní òpin ọ̀sẹ̀ yìí. ẹ ẹ lè lọ mú wá nísìn. alhamdulilayi pé ogun ti sẹ ogun tó wá ti sẹ yìí tó ní gbérí mọ́ alátìtòbí ọlọ́run. ṣèdígbọ́n sí. mo ti wọ́ sá ẹ ṣe wà fà ẹ ṣe wà fà ẹ ṣe kàn fà. so màá lọ bẹ́ẹ̀ bí kò wà ní school next week. olólùfẹ́ tí ń bá ní kalẹ̀ àwọn ara wa yàtọ̀ sí alágàbàgebè tí kì finú hàn níyàn olúwa yàn bankabanka wèrè kéèké kó má fojú di ìjà lọ kó má fojú di ìjà lọ ó bá ń jó wèrè wèrè kó má fojú di èrè orí ń bẹ lẹ́yìn orí bá ń bẹ lẹ́yìn kòkòrò ó lè forú ara rẹ̀ para ẹ̀ orí ẹni máa gbà bọ̀dẹ̀ kẹlẹ́dà ẹni máa gbà bọ̀dẹ̀ ìwáyé ẹ̀dá ò sí lọ́wọ́ ẹni kankan ogun ayé ṣe wò gbogbo náà jìrìjìrì Tolúwa ni ó borí Tolúwa ni ó borí o. ọ̀kà bá ń ka wèrè kéèké kó má fojú di ìjà lọ kó má fojú di ìjà lọ ẹjọ́ wèrè kó má fojú di èrò kó má fojú di èrò torí borí ń bẹ̀ borí bá ń bẹ̀ lẹ́yìn kò òròyé ọ̀kà lè fòrò ara rẹ̀ fara ẹ̀ ẹni àwí fún tó bá gbọ́ ìbá dára ẹni a sọ̀rọ̀ fún bí ó bá gbà ó kù sọ́wọ́ ẹ̀ àbọ̀ wá nìyí ohun ojú àlà ìgbọ̀rọ̀ ń rí àbámọ̀ àgbẹ̀yìn wọn àbámọ̀ àgbẹ̀yìn wọn. ọ̀gá bá ń ka wèrè kéèké kó má fojú di ìjà lọ. ẹjọ́ bá ń jó wèrè kó má fojú di ẹ̀rù. kó má lọ fojú di ẹ̀rù. torí borí ń bẹ̀ lẹ́yìn. borí ọba lè fó lè fowó ara rẹ̀ ṣọ́ra rẹ̀ bá léwu rẹ̀ títí ó yẹ ká dẹ̀yìn o bá a padà lẹ́yìn ẹran bó bá kan ògiri ó lè gé níjẹ ká gbà fọ́ ọlọ́run ní ìsinmi ká gbà fọ́ ọlọ́run ní ìsinmi o ọkọ̀ bá ń kàwé rẹ̀